mo kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo ibi tí ẹgbẹ́ ti lóore ọ̀fẹ́ tẹ́ ti ń wò wá mo tún ti gbé e dé o ẹ bá ń gbọ́ mo gbé e dé <laughs> mo tún ti gbé e dé mo kí gbogbo ẹ̀yin èèyàn káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ tó ń lọ ètò yín ètò wa ni àjọ lètò yìí ni gẹ́gẹ́ tí mo pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ nílùú láwọn ìlú wa kọ̀ọ̀kan láwọn agbègbè kọ̀ọ̀kan òun là ń gbìyànjú tá a mọ̀ ń mú wá lórí ètò yìí àwọn nǹkan míì tó ti ṣẹlẹ̀ lẹ́nu bí ijọ́ mélòó tá a ti pàdé ẹ má bínú pé wọn ò ráyè mọ́ ṣe láìfò dáadáa ṣùgbọ́n o tó ti dé lónìí. bẹ́ẹ̀ bá ń wo ojú amóhùnmáwòrán yín bó dẹ̀ dojú fóònù ẹ̀yìn wò ti yín ẹ ti mọ rí àkòrí tí mo kọ ẹ ààyè ò fi bẹ́ẹ̀ gba àkòrí yẹn tán ṣùgbọ́n mò ń gbìyànjú láti màá edit ẹ̀ màá padà kọ́ tán ẹ get ó ní ní tí àkòrí yẹn bá dé tẹ bá ti ń wò ó ibi tí mò ń lọ ó ti yé yín ibi tí mò ń lọ yóò ti ṣe kíni yóò ti yé yín ilé ẹjọ́ ó pàṣẹ o ó ní lórí ọ̀rọ̀ lù ú lọrin ilé ẹjọ́ gíga ní o èmi kọ́ o mọ̀ pé gbẹ̀yìn tẹ́ bá ń kàwé ìròyìn ẹ̀ ti rí kí ni ilé ẹjọ́ sọ ilé ẹjọ́ ní olórí àwọn ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá pátápátá IG Inspector General of Police wọ́n ka àwọn èèyàn yẹn wọ́n ní lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ohun tí ń ṣẹlẹ̀ ń lù ẹ lórí ọ̀rọ̀ ó ṣe ẹlẹ́sìn kò ṣẹ̀sìn ó ṣe tọ́wọ́n ti ta lọ lọ́hùn kò ṣe ta lọ lọ́hùn gbogbo àwọn èèyàn wọ̀nyí ẹ rí i pé ọ̀rọ̀ yẹn níbi tó ti ń bọ̀ kò kàn déédéé rí báyìí now agbẹjọ́rò kan ló wá ló gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ o ó ní ilé ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ bá ń ẹ bá ń fi ẹsẹ̀ òfin tọ̀wọ́ pé kó ní kálukú ó mọ ààyè ẹ̀ màá gbìyànjú láti ka díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn ẹ̀ ti rí ìròyìn yẹn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti rí màá gbìyànjú láti ka díẹ̀ díẹ̀ fún wa kó bàa lè yé wa ẹ mọ̀ bíi legal terms náà fi kọ́ ṣùgbọ́n ọgbọ́n tá a bá lè fi tú díẹ̀ díẹ̀ àá tú fúnra wa kó lè yé wa dáadáa ṣùgbọ́n ilé ẹjọ́ ó ní àwọn èèyàn tí wọ́n pèrè o hmm, ilé ẹjọ́ gíga àwọn èèyàn tí wọ́n pèrè o agbẹjọ́rò wo gangan ló gbẹ́jọ́ yẹn lọ ilé ẹjọ́ orúkọ agbẹjọ́rò yẹn ni olùkọ̀yà ògúngbèje olùkọ̀yà ògúngbèje lórúkọ agbẹjọ́rò tó gbé ẹjọ́ yẹn agbẹjọ́rò yẹn gẹ́gẹ́ ló pẹjọ́ yẹn fúnra ẹ̀ o kì í ṣe pé bóyá ó lọ sojú èèyàn kan no ó lóun fẹ́ kí ilé ẹjọ́ kí wọ́n clarify àwọn nǹkan tó sóòkùn ní tó fi gbé lọ ilé ẹjọ́ nìyẹn now ìgbà tán dẹ̀ gbé ẹjọ́ yẹn délé ẹjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rojọ́ wọ́n wá ní pé wọ́n sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ta lọ́lọ́run olúwo tedé ìyá ọ̀ṣun wọ́n sọ̀rọ̀ débi ọ̀rọ̀ tiẹ̀ náà ọ̀rọ̀ yẹn dé kan gbogbo wọn ṣùgbọ́n wá láwọn èèyàn wọ̀nyí ẹ máa gbọ́ wọn o wọ́n dá akọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan bẹ̀ inspector general of police ti nàìjíríà wọ́n ní kí wọ́n pè wọ́n àwọn fẹ́ rí wọn commissioner of police tìpínlẹ̀ kwara wọ́n làwọn fẹ́ rí wọn o bákan náà wọ́n ní registered trustees of council of ulama islamic cleric wọ́n ní pé àwọn fẹ́ rí wọn náà wọ́n ní justice saliu muhammed executive secretary of council of ulamas wọ́n pe àwọn náà wọ́n làwọn fẹ́ rí wọn bákan náà wọ́n ní sheikh dr muhammed bashir saliu chief imam of ìlọrin wọ́n làwọn fẹ́ rí wọn àtàwọn ok afa abdulsalam bàbá tónílé òkúta gidi wọ́n làwọn fẹ́ rí wọn náà gbogbo ẹ̀ wọ́n ṣàka gbogbo wọn tí ilé-ẹjọ́ ní wọ́n gbọ́dọ̀ yọjú sáwọn pé kí wọ́n lọ sáàfù gbogbo wọn níwèé báwọn fẹ́ rí wọn kí wàá ló ṣẹlẹ̀ gangan gan ìyẹn ìkan nínú ọ̀rọ̀ tá fẹ́ mo sì máa yànnà náà mo sì ń padà bọ̀ lórí ẹ̀ mí mọ̀ ẹ̀yin èèyàn bóyá ẹ̀yin ti rí kí náà ń pè yìí píkṣọ̀ yìí píkṣọ̀ yìí tẹ́yin bá ti rí ẹ máa kọ́mẹ̀ntì pé ẹ ti rí ṣe rí píkṣọ̀ tẹ́ ń wò yìí ó sọ nǹkan tó pọ̀ máa mẹ́nu kàn yẹn náà kí ló ṣẹlẹ̀ ẹ máa rí ọ̀gá ọ̀gá ológun ọ̀gá ológun tó dì mọ́ bàbá yìí ẹ máa máa wò pé ah bó ló ṣe jẹ́ ṣé wọ́n mọra rí ni wọ́n mọra rí gẹ́gẹ́ bí story tó wà behind àná òde yìí mọ́wọ́ ọ̀jẹta ni picture yẹn gba orí social media kan ẹja máa ṣe dáadáa láyé n tó ṣẹlẹ̀ ni wípé bàbá tẹ́ rí tó wọ aṣọ funfun yìí tọ́gá ológun yìí dì mọ́ nígbà tí ọ̀gá ológun yìí according to the story wípé ńgbà tó sì ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà wọlé gẹ́gẹ́ bíi junior officer wọ́n ní bàbá tẹ̀ ń wò yìí bàbá yìí ló jẹ́ ọ̀gá ńgbà yẹn ọ̀ǹda ẹ̀ ni wọ́n pò sí ẹ̀ ọ̀gá ológun tó dìmọ̀ yìí ọ̀ǹda ẹ̀ ni wọ́n pò sí ẹ̀ sí ṣùgbọ́n ńgbà tí wọ́n ṣe wá gbé ẹ̀ ọ̀gá ológun yìí tí wọ́n gbé wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ pé kó wá jẹ́ ọ̀gá ńbẹ̀ bó ṣe débẹ̀ ló bá ló máa ní ó máa mọ̀ ń wá bàbá kiri pé bàbá yìí à òun gbọ́dọ̀ wá kan o òun gbọ́dọ̀ wá kan o ṣùgbọ́n kí lórúkọ bàbá yìí kí lórúkọ ọ̀gá ológun gbogbo ẹ̀ ni màá yànnàná fẹ̀yìn èèyàn wa torí ẹ̀ mú kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ayé ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi gbogbo ẹ̀yin tí jẹ́ pé ẹ̀ máa ń padà wá sórí ìkànnì wa láti wá gbogbo àwọn ètò wa mo kí yín mo gbóṣùbà káre fún yín ẹ̀yin tó dẹ̀ jẹ́ pé gbà àkọ́kọ́ yín rètẹ́ lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa mo kí ẹ̀yin náà ẹ káàbọ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jódú tuntun yẹn ẹ má gbàgbé o láti follow page yìí ẹ bẹ́ẹ̀ ṣe ń wò lọ́wọ́ yìí ẹ máa follow ẹ kẹ́ wá tán notification yín lẹ̀ torí àwọn ètò tá a máa ń ṣe ó ní í ṣe pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀ káàkiri tó ẹ pé o wà nù nàìjíríà tó ń gbé bẹ̀ ibù tó ò sínú nàìjíríà tó wà lókè òkun tó fẹ́ mọ tó ń lọ sáà ti follow wa lórí ìkànnì yìí wọ́n bá ti follow wa tán tán notification ẹ lẹ̀ àwọn update òun là ń mú wa lóòrèkóòrè ń tiwa. ẹ àwọn bàbá wa sì sọ nǹkan kan wọ́n ní eégún tó bá ti jáde ó ti kú ọlá ìwò tóra ṣe àwọn ètò kan tára àwọn èèyàn kan tí wọ́n ń wá tí wọ́n ń tépè tí wọ́n ń toríṣiríṣi ìyẹn ò dẹ̀ kan àwa iṣẹ́ tiwa làwa ń ṣe èmi kọ́ ni adájọ́ tó ní káwọn èèyàn kan wá èmi kọ́ mo gbẹ́jọ́ ilé ẹjọ́ a ṣètò kan náà ní ọjọ́ wo níbi tá a ti rí arákùnrin kan tí ó ń fi tó ń halẹ̀ mọ́ eh, arábìnrin kan tán ló ń ta tẹlifíṣàn ẹgẹ́ tá a ṣètò lórí ẹ̀ oríṣiríṣiríṣi ọ̀rọ̀ náà làwọn èèyàn ṣe kíni làwọn èèyàn sọ lórí ẹ̀ ìyẹn ò dẹ̀ kan wá eégún tó bá ti jáde sẹ́ ó ti kúrò láì wò èmi kọ́ mo ṣe fídíò èmi dẹ̀ kọ́ mo post yẹ gbogbo ayé ló ti rí now ẹ wá jẹ́ ká bẹ̀rẹ̀ ètò lóní pẹrẹwu kí ló ṣẹlẹ̀ gangan agbẹjọ́rò ibẹ̀ yẹn ni màá ti bẹ̀rẹ̀ kí n tó padà sórí ọ̀rọ̀ bàbá yìí kí n tó wá sí ojú òpó lẹ̀ kó ní kálukú ká tó wá mọ̀ sọ èrò wa ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé lórí ètò wa àti lórí ìkànnì yìí àwa yìí gbé èèyàn ṣe pé ẹ get àìdẹ tí wọ́n ti sí ojú òpó lẹ̀ ní ẹgbẹ́ mo fẹ́ fún yín láàyè láti pè ẹ má gbé èèyàn kankan sí pé ẹ má búyàn kankan pọ́ìntì opinion yín tẹ fẹ́ káyé mọ̀ tẹ́yìn náà fẹ́ sọ ẹ get ẹ lè sọ láì bu anybody láì tako anybody ẹ get ẹ kàn ra sọ kò sí wàhálà bẹ́ẹ̀ bá ti búyàn tẹ́yìn kankan ẹ mọ̀ sọ̀rọ̀ yín lọ ọ̀dọ̀ ẹ bá ti lè gbẹnu lé pé ẹ̀ ń búyàn báyìí màá kọ́ ti yín ẹ mọ̀ pé oníkálukú ló lòfin àwa ò fẹ́ eh, à ń búyàn à ń gbìyàn sí pé yẹn kì í ṣe n táwa fẹ́ràn lọ́dọ̀ tiwa ń bì ok ẹ wá já bẹ̀rẹ̀ ètò ti bẹ̀rẹ̀ náà nìyẹn gẹ́gẹ́ bí ohun tí mo sọ síwájú eh, agbẹjọ́rò kan òun ló gbẹ́jọ́ lọ sílé ẹjọ́ gíga ìyẹn high court nílùú èkó ló gbé ẹjọ́ yẹn lọ ìgbà tó dẹ̀ gbé ẹjọ́ débẹ̀ ó kó ẹjọ́ ó rò fún adájọ́ tí ń bẹ nílé ẹjọ́ adájọ́ justice aluko ó tẹ́tílẹ̀ bàbá wọn ni wọ́n tẹ́tílẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ wọ́n gbọ́ gbogbo nǹkan tí agbẹjọ́rò ògúngbèje tí wọ́n fẹ́ sọ kí dẹ̀ ni wọ́n pẹjọ́ lé lórí wọ́n ní pé lórí ọ̀rọ̀ ó ṣe ẹlẹ́sìn kò ṣe ẹlẹ́sìn wípé àwọn ti wòye pé ó ti ń dá wàhálà lẹ̀ ìlò nílùú Ìlọrin. wọ́n wá sọ wípé pa ẹ̀sìn ṣé àǹfààní wà ṣé freedom of religion ṣó wà àti pé ṣé ìlú kan wà ní Nàìjíríà tí wọ́n ti lè sọ wípé ok ẹ̀sìn kan pàtó náà gbọ́dọ̀ ṣe mẹ́ẹ̀ kò sáyè fẹ́lẹ́sìn míì ara àwọn nǹkan tí adájọ́ yẹn tó ṣe kí ni àbí tí agbẹjọ́rò yẹn tó pe ẹjọ́ nìyẹn ṣùgbọ́n nígbà tó wáyá ẹjẹ́ ń gbìyànjú kí mọ̀ ká díẹ̀ díẹ̀ ká mọ̀ ṣàlàyé ẹ̀ díẹ̀ díẹ̀ kó bàa lè yé wa. wọ́n ní a federal high court in Lagos on Monday summoned nine persons an entity closely connected to the arrest and remand of three Ìṣẹ̀ṣe adherents Mr. Adegbola Abdulaziz aka ta lọ́lọ́run nǹkan tí mò ń sọ yìí ó ń bẹ́nu punch ẹ lọ sí wẹ́bsáìtì punch ẹ̀yin tẹ́ bá dẹ̀ ra pépà wọn is there ẹ lọ sí tribune ẹ lọ sí leadership ẹ lọ sí the guardian gbogbo àwọn ìwé ìròyìn yẹn ló gbé torí ẹ ló jẹ́ sọ pé eégún tó bá ti jáde ó ti kúrò láì wù èmi kọ́ mo kọ́ ohun tó ṣẹlẹ̀ òun làwọn ìwé ìròyìn yẹn òun ni wọ́n gbé now wọ́n ní èké ìta lọ́lọ́run madam efusetán abẹ̀bí aníwúrà olórí ìṣà aka ìyá ọ̀sùn and chief Ademola ọláwòrè aka babatede lórí ti ìyá ọ̀sùn yẹn wọ́n ní wọ́n ti ìyá yẹn wọ́n ti gba béèlì ẹ̀ lénìí latest of the a gbọ́ nìyẹn kí wọ́n ti fìyà yẹn sílẹ̀ ìyá yẹn ti lọ. and those someone include the inspector general of police kwara state police commissioner kwara state government registered trustees of council of ulama islamic clerics justice saliu muhammed executive secretary council of ulama bákan náà order sheikh dr muhammad bashir saliu chief imam of ilorin and chairman of council of ulama afa abdulsalam baba tónílé òkútagídí kwara state magistrate court ilorin and the nigeria correctional service ilorin kwara state gbogbo àwọn tí wọ́n pè tí kóòtù sọ wípé àwọn fẹ́ẹ́ rí ilé ẹjọ́ orúkọ gbogbo wọn lẹ ń wò n tí wọ́n wá pè wọ́n fún wọn ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ó ṣe ọ̀rọ̀ ẹlẹ́sìn kò sọ̀rọ̀ ẹlẹ́sìn tó ń ṣẹlẹ̀ nílùú Ìlọrin pé nípa bí wọ́n ṣe mú ta lọ́lọ́run olúwo tedé àti ìyá ẹ̀fún ṣe tán tá sọ pé wọ́n ti tí wọ́n ti ṣe kí ni tí wọ́n ti fi ilẹ̀ lé nìyẹn ìyẹn ẹjẹ tó tẹ̀síwájú lórí ẹ̀ ok wọ́n ní the three ìṣẹ̀ṣe adherents were remanded in correctional facility in Ilorin Kwara State for allegedly insulting prominent Muslim clerics of the state. Justice Akintayo Aluko summoned all nine persons while granting part of the request made by lawyer Olukoya Ogunbeje on a motion ex parte. Nǹkan tí wọ́n ń gbìyànjú sọ ń bẹ̀yẹn ni wípé gbogbo àwọn tí wọ́n pè yẹn gẹ̀ tí wọ́n pè wọ́n ìmíì tó tún wá ṣẹlẹ̀ ṣe rí lọ́yà ìbéèrè ẹjọ́ àlùkò pọ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ ládájọ́ buwọ́lù mẹ́rin péré ládájọ́ buwọ́lù nínú àwọn nǹkan tí agbẹjọ́rò yẹn ń tó pè ó ní an interim order of the court restraining the respondent jointly and severally whether by themselves their agents officers servants priests officers or howsoever called from arresting detaining, harassing, embarrassing, humiliating, interfering, disrupting, disturbing, and further violating the right to freedom of religion, thought and conscience of traditional religion, adherent and worshiper, and faithful, enshrined in section 38 under, under the chapter 5 of the Constitution of Federal Republic of Nigeria, 1999, as amended, as it is, it relates to the planned Ìṣẹ̀ṣe Cultural Festival to be celebrated in Ilorin, Kwara State. Tẹ́bárí ẹjọ́ yẹn wọ́n ti pẹjọ́ yẹn ti pẹ́ ṣùgbọ́n wọ́n ṣẹ̀ṣẹ̀ adájọ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́ ẹjọ́ yẹn ni ẹgẹt òun ló fa gbogbo tí mò ń kà yìí gbogbo àwọn nǹkan tí lọ́ọ̀yà ìyẹn agbẹjọ́rò tó pé ẹjọ́ yẹn ń tó béèrè nìyẹn number two only an order of the court compelling the first second respondent to provide adequate and maximum security arrangement and cover for traditional religious adherence and faithful pursuant to the right to freedom of religion, conscience and thought enshrined in section 38 under chapter 5 of the Constitution, Federal Republic of Nigeria, 1999, as amended. Now, ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe rí n tó ń dùn mí lọ́rọ̀ àwọn èèyàn ni wípé ọ̀rọ̀ pé kinní kan ṣe kinní kan wọ́n mú ta lọ́lọ́run wọn ò mú ta lọ́lọ́run kinní kan ṣe kinní kan kinní kan ò ṣe kinní kan tó ń ṣẹlẹ̀ yìí ibẹ̀ yẹn kọ́ lọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ ẹni tó bá ẹni tó bá mọ ohun tó ń lọ nílùú dáadáa tẹ̀ ń ka pépà tẹ̀ mọ what is going on ẹ má mọ̀ pé ibi tọ́rọ̀ yẹn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni there is one particular woman tó lóun fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe ẹ get ibẹ̀ yẹn lọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn kúrò lórí woman yẹn tán ó bọ́ sórí àwọn ẹ̀ tí wọ́n náà ń lọ bọ odò ẹ get from there ó kúrò lórí ìyẹn ló fi dórí ìta lọ lọ́hùn now ohun tí ilé ẹjọ́ àṣẹ tó ṣàwá pa ni wípé gbogbo àwọn èèyàn táwọn dárúkọ yẹn o wípé èmi dẹ̀ ni ẹ̀ta lọ́lọ́run àti ìyá yẹn àti ẹ bàbá tẹdẹ pé gbogbo wọn kí wọ́n ṣe kíni kí wọ́n fi wọ́n lẹ̀ pé kí wọ́n dẹ̀ ṣe kíni kí àwọn correctional center kí wọ́n dáàbò bò wọ́n káwọn ọlọ́pàá náà ṣiṣẹ́ kí wọ́n dáàbò bò everybody kí wàhálà ò má sí ṣùgbọ́n ohun tí agbẹjọ́rò yẹn pẹjọ́ lé lórí gangan ni wípé majorly ni wípé ṣebí according to the constitution of Nigeria gẹ́gẹ́ bí òfin Nigeria wọ́n ní ààyè wà fún oníkálukú láti ṣẹ̀sìn wípé òun wá fẹ́ kí ilé ẹjọ́ determine gẹ́gẹ́ pé ṣé tòótọ́ ni àbí ó lójú àwọn ibì kan téèyàn ti lè practice ẹ̀sìn ẹ̀ àbí anywhere in the part of the country ló ti lè practice ẹ̀sìn ẹ̀ majorly nǹkan tí agbẹjọ́rò yẹn tó fẹ́ clarify nìyẹn ẹ dẹ̀ rí pé ìgbà tádẹ́jọ́ tó máa sọ pé kí wọ́n pe àwọn èèyàn kí wọ́n pe àwọn èèyàn ta ni wọ́n ní wọ́n kọ́kọ́ pè ìjọba ìpínlẹ̀ Kwara the government of Kwara state ò ní wọ́n kọ́kọ́ pè lẹ́yìn ẹ̀ ló kan IG because wọ́n mọ̀ wípé ìjọba gangan tó jẹ́ tìpínlẹ̀ Kwara ta bá ń sọ̀rọ̀ pé ètò ààbò pé kìlú dáa kìlú ogún régé ọ̀dọ̀ àwọn gangan ló ń bójú tó pínlẹ̀ yẹn ibi tó ti kan àwọn ọlọ́pàá ni wípé ẹ mọ̀ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá ẹ get wípé káwọn ọlọ́pàá náà wá ro tẹnu wọn pé bóun náà ṣe wọ́n ṣe lọ kó gbogbo àwọn èèyàn wọ̀nyí ṣé wọ́n tẹ̀ lófin ṣé wọn ò láǹfààní sẹ́tọ̀ wọn láti ṣẹ̀sìn tó bá wù wọ́n mọ́ lẹ́ni part of the country òun ló ṣe kan gbogbo wọn ẹ rí i pé wọ́n pe gbogbo àwọn àfa àti gbogbo àwọn tí wọ́n jẹ́ sàǹkóṣàǹkó pé kí wọ́n wá kí wọ́n wá ṣàlàyé kálàáfíà ó lè jọba n tí lọ́ọ̀yà yẹn fẹ́ ni wípé kí wọ́n kí ilé ẹjọ́ clarify ṣé àwọn ibìkan lèèyàn ti lè ṣẹ̀sìn ẹ̀ kì í ṣe gbogbo nàìjíríà wípé according to the constitution n tó ń rí ń bẹ̀ ni wípé tó o bá ti jọmọ nàìjíríà anywhere at any time at any place you can practice your religion wípé bọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ńlọrin pé not so ìdí gan nìyẹn tágbẹjọ́rò ògúngbèje tó fi pe ẹjọ́ yẹn tí adájọ́ àlùkò tó sì sọ pé gbogbo àwọn èèyàn táwọn pè yẹn kí wọ́n wá ẹ rí i pé à ń ṣètò àwa ti ń sọ tipẹ́tipẹ́ pé ìjọba ìpínlẹ̀ Kwara ó yẹ kí wọ́n ti dìde kí wọ́n ti address ọ̀rọ̀ yìí because wọ́n bá sọ pé the first security ẹ̀ẹ́dì ìpínlẹ̀ ẹni tó jẹ́ gọ́vnà ni gọ́vnà ni chief security of a state is a governor of the state now oríṣiríṣi tá a bá dẹ̀ wò ó sìn ọ̀rọ̀ ti ta lọ́lọ́ náà ìyẹn náà ti wà ń court ẹ mọ̀ wá gbàgbé pé ẹjọ́ ilé ti kọ́kọ́ wà ń court before kó tó di pé ọ̀rọ̀ ìta ló lọ́wọ́ ṣùgbọ́n wọn ò tètè ráàyè gbọ́ ẹjọ́ tiwọn ò ní now ilé ẹjọ́ dẹ̀ ti sọ̀rọ̀ ó ti ní pé gbogbo àwọn èèyàn yẹn pé kí wọ́n sáàfù wọn ní ìwé ilé ẹjọ́ kí wọ́n wá ọjọ́ ìwá ni wọ́n sọ pé wọ́n fìgbẹ́jọ́ sí ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún táwa yìí September nine twenty twenty three òun náà ní ìgbẹ́jọ́ yẹn ló tún máa ṣe kíni ló tún máa tẹ̀síwájú ìyẹn ìkan níbi tí pé wọ́n pe ilé ẹjọ́ wọn pe ilé ẹjọ́ ìkan nìyẹn ìwọ tó ní kí n jẹ́ peacemaker <laughs> ṣé kí ni wọ́n ń pè é ṣé agbẹjọ́rò tí ó lọ tó ní kí kóòtù clear ẹ̀ ṣé kì í ṣe peacemaker ni torí ẹlòmíì ni kò ní current kò ní mọ tó ń lọ lù tó bá ti wá ara àwọn èèyàn kan tán sọ̀rọ̀ kan ní tí wọ́n ẹ̀ mọ̀ gbọ́ láàrin wọn tó ọmọ sáré wọn máa sọ̀rọ̀ pé fake news fake news ìwọ́de rèé o mọ tó ń lọ lù you don't know tó bá tún wá rẹ́ni tó ń sọ wà á tún máa wá wà á tún máa attack kọ́lọ́n kó ṣàánú gbogbo yín ìwọ tó bá dẹ̀ ti rí ìwọ tó bá dẹ̀ ti wá mọ̀ wípé n tá à ń ṣe ń bì kò ṣe kí ni kò bá ẹ lára mu you can quickly go ẹ get kò kú sẹ́ni tó force ẹ wá ẹ jẹ́ máa gbọ́ lé love like love like love like love like love like ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀ wá mí love like love like ẹ mọ̀ bá ń gbọ́wọ́lé kọ́mọ̀rì wa fúláàgì torí ó ti ń jó wọn inú ń bí wọn báyìí bí ìmọ̀ bí ṣe ṣáàbùyàn mí ni àbábá yẹn jà ẹja kọ̀ǹtínú ọ̀rọ̀ wa now ìmíì tó tún wà níbi tí mo tún fẹ́ ká gbé yẹ̀wò ọ̀rọ̀ méjì péré ni mo fẹ́ ká gbé yẹ̀wò ọ̀rọ̀ méjì mo fẹ́ ká gbé yẹ̀wò ẹlẹ́ẹ̀kejì ó ti ọ̀gá ológun yìí ìgbà tí mo rí píkítọ̀ yẹn O o touch me ẹ get mo wà touched pe ah eléyìí dẹ̀ tó ga o Eleyi o tun ṣe kini ni tun ga eyin na wò ẹ wo bàbá E ma máa rí lagba ni Agba ti de. ṣùgbọ́n according to the story Taari a ologun ọ̀gá ológun tẹ̀ ń wò yìí òun ló jẹ́ GOC ọ̀gá ológun fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní bí wọ́n ṣe gbédé ìpínlẹ̀ Ọ̀yọ́ kò pẹ́ tí wọ́n gbédé bó ṣe ń jẹ ọ̀rọ̀ bàbá yẹn lẹ́nu nìyẹn bó ṣe ń jẹ ọ̀rọ̀ bàbá yẹn lẹ́nu nìyẹn pé òun gbọ́dọ̀ wá bàbá yìí kan náà bá dẹ̀ bẹ̀rẹ̀ o mo ṣe bẹ̀rẹ̀ sí ní wá bàbá kiri nìyẹn o ìgbà tọ́lọ̀ ń dẹ̀ máa ṣe ló máa bá bàbá pàdé ẹ̀yẹ wo bàbá yìí tẹ bá wo bàbá yẹn dáadáa ẹ máa rí i fọ́nrán kan àwòrán kan bẹ̀ á kọ́lọ̀ ń jẹ́ kí n rí yẹn mọ́ wọ́n wọnú ilé bàbá yẹn ẹgẹ́ tí wọ́n wọnú á ah, màá gbìyànjú kí n wà wọ́n wọnú ilé bàbá yẹn tẹ́ bá rí inú ilé bàbá yẹn ní sọ pé à ah, ọ̀gá ológun tẹ́lẹ̀ lélẹ́yìí o oríṣiríṣi comment làwọn èèyàn comment lórí ọ̀rọ̀ bàbá yẹn ṣùgbọ́n kí ni mò ń gbìyànjú tó jẹ́ kí n mú eléyìí wá fẹ̀yìn yẹn ni wípé ṣẹ́rí ẹja ṣe dáadáa ṣé àwọn bàbá ló ń sọ̀rọ̀ kan pé omi lèèyàn àmọ́ ibi tá a máa ti pàdé láyé ẹni tó rò pé kò ní jẹ́ nǹkan are you getting me tó ti rò pé tó kẹtẹ́ rò pé lè ò lè wúlò fún mi láyé ó lè jó ń lọ lọ́ọ́ máa padà lò fún ẹ according to the story tá a gbọ́ wọ́n ní bàbá yìí wípé ah, no let's just be sincere kákàntì ẹ̀ má gbọ́ story gan kéèyàn tó lè mọ wá ex ọ̀gá ẹ̀ kiri ẹ wo ẹ wo level tí máa yí wa ẹ mọ̀ ó dàbí commissioner of police ni o tó bá sọ pé commissioner of army wà bẹ́ẹ̀ ni máa yìí ṣe jẹ́ kó a máa wá bàbá kan kiri ó kàn máa sáà mọ̀ pé bàbá yẹn is from Ọ̀yọ́ state ẹgẹ́ ẹ̀tẹ̀ ok ó dẹ̀ dé ó dẹ̀ wé kí ló jẹ́ kó rántí bàbá yẹn dáadáa tí bàbá yẹn ti ṣe tó bá jẹ́ pé ibi náà ni bàbá yẹn ṣe ó máa rántí ṣùgbọ́n tó yẹ pé ibi ni ṣó máa wá kan ṣó máa wá kò ní ẹ́và wá á ní ẹ̀ bàbá o tó bá kàn ti ẹ̀rí gan yóò tún fìyà jẹ ni ẹ máa wo army general bàbá yẹn máàm tó pa ọ̀gá ológun tó wọṣọ yẹn army general ni wọ́n wá sọ pé bàbá yìí gangan ó ní chief sergeant major CSM wọ́n ní who helped him during time he was a young officer they both hugged each other yes ẹ̀rí bọ́n ṣe dì mọ́ra wọn ẹ̀rí bọ́n ṣe dì mọ́ra wọn tínú ẹ̀ dùn bàbá yẹn gan bàbá yẹn gan ah, ẹ mọ̀ tó bá léèyàn fọ́ bàbá yẹn fọ́ <laughs> pé ah ẹni pé àbáyọ̀ bó ṣe lanu pé ah ah bọ̀bọ̀ yìí ní ọmọ mi ni ah, ọmọ mi dáadáa ó dì mọ́ inú ẹ̀ dùn kí ni mò ń bring out ń bì ìwọ lè wà ń pò ọlá lónìí ó lè wà ń pò kan lónìí kó jẹ́ wọ̀ láyé ń yẹ ó <laughs> jẹ́ tẹ̀ jẹ́jẹ́ kí ni mo ní o ṣe tẹ̀ jẹ́jẹ́ kò ní lọ títí bàbá yìí ń sìn kò jọ́gà mọ́ bàbá ti kú on service ṣùgbọ́n ẹ wo kò tí bàbá yìí wà ah, mò ń wá picture yìí lé bàbá yẹn because wọ́n wọnú lé bàbá yẹn wọ́n wọnú ilé ẹ̀ ṣùgbọ́n inú ilé yẹn ò ẹgẹ́t inú ilé yẹn ò kò kò kò ṣe dáadáa kò ṣe dáadáa rárá kò ṣe dáadáa ẹ máa mọ̀ pé bàbá yẹn kò sọ́wọ́ tọ́jú lára kò sí nǹkan kan mọ́ ṣùgbọ́n ẹ wá wò ó sìn ṣé bí máa yìí bó ṣe padà rí bàbá yìí sìn ṣé ayé bàbá yẹn ò ti change ṣé ayé rẹ̀ ò ṣe kí ni ṣé kò change life don change ìwọ náà ṣe dáadáa ó lè mọ dùn fún ọ lónìí ẹ mọ rántí pé <laughs> wọ́n ní ìgbà ò lọ bí òréré ayé ò ṣe kíni kò tọ́ lọ bí ọ̀pá àbọ̀ ṣe dáadáa àkàsọ̀ tó ń gbà gòkè ìgbà tó ń gòkè má mọ tutọ́ sáwọn tó wà tó ti dókè tán kó wá mọ bẹ́tọ́ lé wọn lórí má bẹ́tọ́ o àwọn tó fi ìsàlẹ̀ yẹ ìgbà tó bá ń padà bọ̀ o sì máa ní ìdí wọn ìfún tó bá délẹ̀ tán wàá sì padà ṣe kíni wàá sì ní ìdí wọn òní tí bàbá yìí ọlá tí bàbá yìí jẹ ni kí la máa sọ ń pa tiẹ̀ náà ẹ̀wọ̀n tí ẹ wo báyẹn àná ló dé Ìbàdàn tán ó dé ìpínlẹ̀ Ọ̀yọ́ tán sẹ òun wà bẹ́ẹ̀ kiri àwọn nǹkan méjì tí mo kàn fẹ́ ká sáré gbéyẹ̀wò ó nìyẹn lórí ètò gbogbo ẹ̀yin wa tẹ́tí ń darapọ̀ gbogbo yín pátápátá ni mò ń kí lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ máa bá ń gbọ́ lé love like love like love like now màá wá sí ojú òkú lẹ̀ mo ti fún wa ní update kan náà tẹ́lẹ̀ update ti ẹ̀yin tẹ́ bá ti gbọ́ yẹn mo ní sáré brief ẹ̀ fún wa update ti update ti eh, ń bọ̀ update ti afai, afai, yes ó ní update now n tá a gbọ́ ẹ̀yin amòye ẹ mọ̀ bá fọpọlọ gbé o ó ní wípé commissioner of police tìpínlẹ̀ eh, Kwara wọ́n ní wọ́n ti pe àwọn òbí arákùnrin Ayọ̀dèjì náà pókó ẹ̀ wọ́n ní wọ́n ti pe àwọn òbí ẹ̀ àwọn tí wọ́n ní wọ́n ń halẹ̀ mọ́ tó ń halẹ̀ mọ́ yẹn tí wọ́n ń ta tv yẹn wọ́n ti ṣe kí ni wọ́n ti pe àwọn náà àwọn tó nílé agboolé aláràn wọ́n ní commissioner of police ti pe gbogbo wọn ìgbà tán dẹ̀ pè wọ́n wọn kí ló ṣẹlẹ̀ gangan according to story tá a gbọ́ wọn ni wọ́n bi wọ́n ní n tó ṣẹlẹ̀ àwọn èèyàn sì ṣàlàyé ìgbà tí wọ́n wá ṣàlàyé tán wọ́n ni wọ́n sọ wípé arákùnrin yẹn ti sá lọ àwọn òbí ló ti sá lọ páwọn òrí pátọjọ́ friday tó kọjá làwọn ti ń pè é pé kò sì gbé kọ́ọ̀lù pé fọyẹ kàn tiẹ̀ ti kú ni àwọn ọlọ́pàá làwọn wá àwọn ọlọ́pàá làwọn fún wọn ní gbèdéke ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àná nìyẹn pé àwọn fún wọn di wednesday ọ̀la yìí pé kí wọ́n fi lọ produce ọmọ yẹn jáde ṣùgbọ́n àwọn òbí sọ fún kọmíṣánná pé wá o ọmọ tá a ní olọ́wọ́ aláàtí ń pè nọ́mbà ò lọ kò gbé bóòlù wa la fẹ́ wá sí àwọn ọlọ́pàá sáà ṣèlérí pé kò síbi tó rí kó wù kó wọ̀ báwọn ó wà kàn àwọn ó sì bá ṣẹjọ́ àwọn ẹ̀sùn tí wọ́n sì fi kàn ní wípé wọ́n ní ó wùwà jàgídíjàgan wọ́n tún ní ó ba àwọn ọlọ́pàá ó bà wọ́n lórúkọ jẹ́ torí wọ́n ó dákọ̀ commissioner of police wípé ó mọ̀ ń pa iṣẹ́ tó wá ṣe pé ìwà àbàjẹ́ ni pé wà tó sì wíwọ̀ ọ̀daràn ni pé kò síbi tó lè wọ̀ tó wà lábẹ́ ọ̀run pẹ́gbẹ̀rún samuel kò lè sá mọ́ lọ́n lọ́wọ́ wọn láwọn ò mú àwọn ó sì fojú ẹ̀ bá ilé ẹjọ́ kódà àwọn tí wọ́n ní wọ́n ó ń halẹ̀ mọ́ yẹn wọ́n láwọn ilé alára ti kó wá fáwọn èèyàn ti lé wọn kúrò lé ṣùgbọ́n àwọn èèyàn sọ wípé àwọn fámìlì ayọ̀dèjì pé wọ́n ti bẹ àwọn àwọn dẹ̀ ti gbà àwọn dẹ̀ ti fi gbogbo ẹ̀fọ́ lọ́hùn pé àwọn ò nídìí àti ṣẹjọ́ kankan ṣùgbọ́n àwọn ọlọ́pàá ṣèlérí pé dandan táwọn o àwọn ò bá ṣẹjọ́ ó ba iléeṣẹ́ ọlọ́pàá ó bà lórúkọ jẹ́ ní kọmíṣánná pólíṣì ò mọ̀ ó dáko ẹ̀ sí pé fún díẹ̀ yìí o yóò fojú balẹ̀ ẹjọ́ ibi tí update ti ìyẹn ibi tó dé dúró nìyẹn now ẹ wá jẹ́ kí n sí ojú òkú lẹ̀ ẹ mọ́ gbàgbé ìkìlọ̀ àìṣépè mi àìbúyàn o lè sọ̀rọ̀ ẹ láìbúyàn láìṣépè bó bá ti gbẹ́nu lépè báyìí pẹ́rẹ́ màá kọ̀ tiẹ̀ dànù ni bó ojú wo lẹ́yìn fi wo gbogbo tó ń ṣẹlẹ̀ yìí pẹ̀lú ìgbésẹ̀ tí ilé ẹjọ́ gbé ojú wo lẹ́yìn fi wò ó kí lẹ rí sí i bó ló ṣe rí lọ́dọ̀ tiyín ìgbésẹ̀ táwọn ọlọ́pàá náà sì gbé lórí arákùnrin ayọ̀dèjì salam ayọ̀dèjì tí wọ́n ní ó ti na pápá bora ẹ gbọ́ bó lẹ ojú wo lẹ́yìn fi wò ẹ ẹ mọ̀ pé ilé ayé rẹ̀ ìlú ìlú gangan àwọn kan lè ní à ọlọ́pàá ti ṣe dáadáa àwọn kan lè ní bó ló ṣe rí lọ́dọ̀ tí ó yá ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ok ṣùgbọ́n kí n tó sáré gbà pé ẹ mọ̀ bínú ẹ jẹ́ n sáré dé iléeṣẹ́ àwọn olólù olùgbọ̀wọ́ wa tí wọ́n ràn wá lọ́wọ́ lórí ètò yìí kí n sáré polówó ọjà tí wọ́n tí mo ní tí n bá ti wá dé a sì ojú òkú lẹ̀ a bẹ̀rẹ̀ sí ni mo mọ̀ gba ìpè tí bá ti dé ni màá mọ̀ gba ìpè ẹ̀yin èèyàn wa tẹ́ wà lójú ìlà tẹ́ ń wò wá ẹ mọ̀ bá mi tẹ love like love like kẹsì mọ̀ bá mi share kí àwọn èèyàn wa yòókù kí wọ́n lè mọ̀ wípé a ti wà lórí ètò. àmọ́ náà bèlè mọ́ náà bèlè mọ́ no be so come make i yarn you tori for gsport global enterprises we dey always dey available we sit down gidigba for number one b gospel faith mission street ajara iluda badagry lagos state e dey be like say bank too far for your face to go you wan deposit abi you wan withdraw in fact we get am for pos nepa cut your light or you get issue with your generator we dey charge here all kinds of phone and battery my sabi people, well na dey too sure three direct and permutation dey for our baba jebu outlet you wan sell celebrate your birthday or you wan do naming ceremony wey yoruba people bin call ikomo or you wan do housewarming whether na christmas you wan do or ileya which kind of chair you want or canopy even drum to ice your chilled minerals sef dey our motor stand gidigba to carry am come wherever you want and whenever you want am you just dey come from work school anywhere wey you dey come from we dey sell cold soft drink and juice. ọ̀rẹ́ sori kó pọ̀ létí má gbowó lé lọ síta. i go dey wait for you no say i no tell you for more information please call zero eight eight zero two five nine two one three two three. ok ẹyẹ èèyàn ó yá ẹjẹ á máa gba ìpè ẹjẹ á máa gba ìpè ẹ̀yin tí ẹ bá fẹ́ pè mí ẹ̀rọ tí ẹ pè mí sí nìyẹn ẹ má gbàgbé àìbúyàn àìṣépè mm, ẹ get go to your point má búyàn má bẹ́ẹ̀ nìbọ̀dì jà o lè láì búyàn láì bẹ́ẹ̀ nìbọ̀dì jà o lè sọ ohun tó fẹ́ sọ ẹ get ẹ mọ̀ pé kí n sáré gbé e àní pẹ́ púpọ̀ lórí ètò yìí o àní pẹ́ o ẹ̀yin tí ẹ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ ojú òpó yẹn ó ti wà ní sísílẹ̀ ok ìpè àkọ́kọ́ ti wọlé ẹ jẹ́ ń gbọ́ ohun tí àwọn fẹ́ sọ o. hello. ẹ kálẹ́. ẹ kálẹ́ sà. orúkọ mi ni prophet adékọ̀yọ̀ ọdún adamulayi. ok. láti ìbàdàn. ok. ṣe é rí jẹrí ojú tí èmi fi gbé ohun tó ń ṣẹlẹ̀ àkọ́kọ́ àkọ́kọ́ tó wà ń bẹ̀ ni àwọn ènìyàn yìí wọ́n pera wọn ní ènìyàn ọlọ́run bọ̀ kò sí ìwà ènìyàn ọlọ́run bẹ̀ kí là ń pè ní ẹgbẹ́gbẹ̀rún bíbélì sí bàbá pé alágbèrè àpá àti kankan wọ́n pera mi ní ènìyàn ọlọ́run wọ́n pera mi ní òjíṣẹ́ ọlọ́run kí ló pè ní òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run á ẹ̀gbọ́n mọ́ra á ní àmójúkúrò wọ́n ti tọ́ sí ọ lára wọ́n á gbé sí ọ lára tó ọ̀dọ̀ gbọ́dọ̀ kọ́ sí. so èyí tó èyí tó wọ́n pè ní ìlú àwọn àbá tí wọ́n pè ní Ìlọrin àwọn ni wọ́n wá ń gbọ́ òṣùṣù wọ́n yọ̀wá ló ń pe ẹjọ́ torí èèyàn kan sọ̀rọ̀ ẹni ẹni ọlọ́run yìí kò ní ẹ̀bi àwọn ọmọ tí no ṣẹ́rí ṣẹ́rí nǹkan tó wà bẹ́ẹ̀ ni wípé ẹ lè sọ pé kán má bó ṣe wo bó ṣe wo oníkálukú ló lè ṣe ẹ lè dá wọn lẹ́bi pé wọ́n pẹ̀jọ́ oníkálukú ẹ mọ̀ pé ìjọba fààyè gbà òfin dẹ̀ fààyè gbà. káníyàn tó ṣe mọ èrò ọgbà inú òjíṣẹ́ Ọlọ́run ní èyí túnjọ

all right ẹ ṣe. all right sir ẹ já máa ṣe kánmọ́kánmọ́ ẹ̀yin tẹ́ bá ti pè mí sódà ká lè fún àwọn èèyàn tó pọ̀ láyè láti pè ìṣẹ́jú kan ìṣẹ́jú kọ̀ọ̀kan ká máa lò ká lè máa gba àwọn èèyàn láyè púpọ̀. hello. hello ẹ pẹ́jọ. iye sàyẹ káàbọ̀ sà. ẹ pẹ́jọ. iye sàyẹ káàbọ̀. kọfẹ dásítọ ni ṣé rí ọ̀nà tó first of all ọ̀nà tí wọ́n gbà mú ta lọ ọ̀nà tí kò tọ́ ni you don't break law to enforce law. Hmm. You don't break law to enforce law. They broke the law to get him arrested in the first place. Wọ́n jẹ̀bi bẹ́ẹ̀. Ṣẹ́rí tactics tó ń lò fún bọ̀bọ̀ yẹn tactics now are fine. ń lò láàrin ara wọn. Bọ̀bọ̀ tó pe Tani Olohun wọ́n ti ṣe the same thing tí wọ́n tí wọ́n ṣe fún Tani Olohun yẹn wọ́n ti ṣe the same thing fóun náà. Jamiu Adégún àti pè táwọn náà táwọn náà ní bọ́ọ̀dọ̀ lù ú tó faṣọ ẹ̀yà tó gbọ́dọ̀ sí kóòtù same day lálẹ́ ọjọ́ yẹn ló gbọ́dọ̀ sí kóòtù ẹnìkan ló yáde fóònù tó fi pè tó fi lọ demand ẹ̀ ṣe gbọ́ mi sà. mo wà pẹ̀lú yín. and secondly ìgbà tí wọ́n lọ fẹ́ ṣe ọdún ọ̀ṣun àwọn ọlọ́pàá nàìjíríà la wà gbogbo wa náà a lọ sílé ìwé a dẹ̀ mọ ohun tó ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà tó lọ́dọ̀ lèmi ti ń pè yín. ṣe àyè nǹkan bẹ́ẹ̀ yẹn tó wá fẹ́ ṣe ọdún It is the responsibility of the police to provide security tó máa gáìdì àwọn tó fẹ́ ṣe nǹkan wọ́n lè má jẹ́ kó ṣe káàkiri àárín ìlú òkè ṣe fẹ́ rẹ́ǹdì hall lẹ́fẹ́ ṣe ní nǹkan tó fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n máa rẹ́ǹdì hall ìjọba ló máa fún wọn ní ọlọ́pàá tó máa gáìdì wọn tí nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n but ó jẹ́ nǹkan ìyàlẹ́nu tí commissioner of police wá bọ́ síta tó ní pé wọn ò lè ṣe ọdún ẹ wá kó àwọn ọlọ́pàá tó yẹ kẹ́ fi gáìdì àwọn oníṣẹ̀ṣe ẹ wá lọ fi gáìdì odò It doesn't make sense. <laughs> It doesn't make sense. Nípa pé èèyàn sùn Quran nípa kéèyàn sùn Quran bàbá níjọ́ tó ń mú tani ọlọ́run mi ò ṣe show rí mi ṣe live show láyé mi rí mi ò ní pé n ṣe blogger bàbá o ṣe show mẹ́ta mo bọ́ta lórí Facebook page mi ibi tó kà mí lára dé eléyìí ó ṣe ìjà ẹ̀sìn mọ́ ìṣẹ̀bà Fúlàní against Yorùbá hmm. bọ̀bọ́ yìí ṣe ẹ̀ṣẹ̀ ní Ìbàdàn ẹ wá gbé ẹ wá gbé lọ sí Ìlọrin kó lè fẹ́fọ́ yín ìsẹ̀pà kó lè fẹ́fọ́ wọn ní. Hmm. ẹ wá ti plan wọ́n ti tíọ́rì nǹkan tí Sowore sọ yẹn Sowore sọ wọ́n dọ̀rọ̀ wèrè ló sọ ọ̀rọ̀ lọ́pọ̀lọ́ ló sọ. Hmm. it's a kangaroo court it's a kangaroo court bàbá àwọn tó fẹ́ bẹ̀bẹ̀ fún tàlọ́ náà kó máa bẹ̀bẹ̀ ẹni tí ó bá bẹ̀bẹ̀ kò bẹ̀bẹ̀ nìyẹn kó máa force anybody láti bẹ̀bẹ̀ fún tàlọ́ náà tí hmm. tàlọ́ náà bá ní àǹfààní láti bá wa sọ̀rọ̀ lẹ́nìí ṣé ẹ̀rọ kó máa ní ká bẹ̀bẹ̀ fóun ni mo wo ọkọ yẹn three or four days kó tó arrest yẹ ó sọ lóṣù ẹ ó dóun ti fẹ̀mí òun jìn gbogbo tó máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ó sọ lóṣù ẹ bóyá two or three days kó tó arrest yẹ ni tí mo wo tí mo wo hmm. ẹni tó bẹ bẹ̀bẹ̀ tọkọ kó bẹ̀bẹ̀ ẹni tó bá bẹ bẹ̀bẹ̀ kó bẹ̀bẹ̀ nìyẹn kẹ́nìkan tó máa fọ́ sẹ́nìbọ̀ láti bẹ̀bẹ̀ wọ́n fẹ́ silence tayọ lọ́run pé kò ní lè sọ̀rọ̀ bọ́lá láì hmm. ẹni tó kọ̀ kéde jọ ẹ wò ọlọ́run akọ́ wa mọ̀ ṣe pọ̀ gbogbo títà lọ́lọ́ba tẹ gbogbo tó wà lẹ́gbàá ní kábi fún un bóyá ká dáwọ́ àwa lóyìnbó náà ká máa dáwọ́ kí yẹ pé adé kókó lọ kú sẹ́wọ̀n but a máa sọ̀pọ̀tì ẹ̀ gbogbo tó bá fẹ́ dé ni ilé iṣẹ́ rẹ̀ sì mọ́ náà hmm. ọ̀rọ̀ kan máa gbé Arabic idea all those Arabic idea wá sílẹ̀ Yorùbá church ilé Yorùbá làwọn àwọn ọmọ Yorùbá làwọn. ẹ ẹ lóòótọ́ ẹ kàn tí ẹ mọbi tọ́rọ̀ yẹn ti dùn sí agbẹjọ́rò kan ti gbẹ́jọ́ lọ lé ẹjọ́ ẹ gẹẹti wọn dẹ ti kó gbogbo ẹjá wo tí ó máa gbé àbájáde ilé ẹjọ́ ẹjá wo tí ó gbé àbájáde. àṣà heritage wa ni heritage wa ni àṣà àtiṣe wa ni christian lèmi but èmi bẹ́ẹ̀ bọ́dì ṣe mo bá christian ṣe mo yá mùsùlùmí ṣe mo bọ́dì ṣe ṣe hmm. kọ́ stop ẹ̀ kọ́ stop ẹ̀ àwọn nígbà ó ó gbàgbé ẹ bá bá bẹ̀bẹ̀ ẹ bá bẹ̀bẹ̀ kó bẹ̀bẹ̀ ẹ bá bẹ̀bẹ̀ kó bẹ̀bẹ̀ nìyẹn. ẹja ẹja fẹ́ lómi náà yìí rádìí. ọ̀rọ̀ ẹ̀sà ọ̀rọ̀ ok ìpè yẹn ti já ok ẹ̀yin èèyàn tẹ bá ti ń pè mí ẹ má jẹ́ ká máa pẹ́ sódà káwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ká lè fún wọn láàyè àti ẹni tó bá lò ju two minutes ni hello. hello sir. yes sir ẹ káàbọ̀. ẹ kú sá o. yes sir. ẹ wá sá. yes sir. orúkọ ìṣòwò ṣìnà ẹ wá sá ẹ kó tù náà sá. yes sir ẹ go ahead. Ah, nǹkan tí nǹkan tí ò lè rí sí ọ̀rọ̀ tí a ti ń dábọ̀ lẹ́nu bí ọ̀sẹ̀ bíi mélòó kan yìí òun ni wípé kọ́lọ́ ń ṣàánú wa nílùú yìí kọ́lọ́ ń dẹ̀dà wa tó ìlú yìí kọ́lọ́ ń dẹ̀ mú àṣẹ àṣeyọrí. ṣe rí àdúrà nìkan gbà kọ́lọ́ má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó ba orílẹ̀-èdè yìí jẹ́ wá ogun lórílẹ̀-èdè ó ní fọ́nrán kan tí mo wò sáà fọ́nrán yẹn ní òun evangelist ni ṣùgbọ́n dà pé mi ìmọ̀ tó ṣẹlẹ̀ láàárọ̀ wà fún àwọn àfáà náà wọn ló gbọ́ àwọn àfáà kan wọn wá gbé lọ sí station so inú station bẹ́ẹ̀ náà ti ní ó ó apology so ó wá write ní note ó dẹ̀ ń ka apology letter yẹn ó kà á fún wọn ẹ pé kọ́ má bínú ó dẹ̀ dárúkọ ìwé evangelist ó dẹ̀ ní kọ́ má bínú wọ́n wá ní láti máa máa sọ fún pé kó dùn balẹ̀ wọ́n dẹ̀ ṣe live video wọ́n kó dọ̀bálẹ̀ ẹ wá lóun ò lè dọ̀bálẹ̀ pé ẹ rìkọ́dù òun live ẹ wá ní kóun dọ̀bálẹ̀ kóun ò lè dọ̀bálẹ̀ ẹgbẹ́ ìṣègbè òun ẹ ti gbọ́ tóun ti ka lẹ́tà ọ̀pá apọ́lọ́jì báyìí ẹ kóun ò lè dọ̀bálẹ̀ ìmọ̀ kan tí wọ́n fẹ́ gbà lórí ẹ̀ àbí nǹkan tí wọ́n fẹ́ gbà lórí ẹ̀ ṣàtàn ṣùgbọ́n nǹkan tó mi kọ́ tẹ̀ mọ̀ ni wípé ọlọ́run ò ní jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó di ogun nílò yìí nítorí pé ọ̀tọ̀ ni ẹ̀sìn ọ̀tọ̀ ní ẹ̀sìn hmm. ọlọ́run ọ̀dẹ̀ ní já ṣẹ̀sìn. nítorí pé nísìnyí wọ́n ti gbé ẹ̀sìn lẹ̀ ẹ̀sìn ló báyìí ṣùgbọ́n ọlọ́run á ṣàánú wa. mi ní sọ jù bẹ́ẹ̀ lọ sá. mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. kọ́dà sá. hello. hello. ó dà pé connection yìí ò dáa ẹ tún wá pè padà. Hello. Hello. Yes, sir. Hello, Abaraba. I'm afraid to. Yes, sir. Ẹ káàbọ̀, sir. Ẹ kúrò lẹ́. Olú àmọ́ fún iṣẹ́ o. Àmì sà. Mo máa wá pẹ̀lú ẹjọ́ mo fẹ́ dá sí ètò yìí. Ok. Ṣé rí ojú tí àwọn èèyàn tá a fi wo ọ̀rọ̀ yẹn? Ó dàbí pé àìní ẹ̀kọ́ tó ń da àwọn afáwa láàmú. Èmi tí mo sọ̀rọ̀ Mùsùlùmí ni o. Hmm. Bẹ̀tẹ̀rá gbọ́ nǹkan tí Sowore sọ. Ẹ rí i pé irrespective of religion, ẹni tí wọ́n bá ti fi ọwọ́ òfin gbá lójú, a gbọ́dọ̀ jà fún ẹ̀tọ́ ẹ̀ ni. Ìbáà hmm. jẹ́ Mùsùlùmí, ìbáà jẹ́ Kírísítẹ̀nì, láwọn kan sọ pé torí pé àwọn Kírísítẹ̀nì wọ́n dìde sí ọ̀rọ̀ yìí, kí ló kàn wọ́n bẹ̀? Ta lọ́lọ́run Mùsùlùmí Oh yes, tó lè kí èèyàn máa ṣe ọ̀nà tí wọ́n gbà mú ọlọ́run yẹn èmi ṣe ìdẹ́kẹ̀ kọ́káwé wọn kidnap ẹ̀ ní year one. ìkejì ọjọ́ tí wọ́n kọ́ ti ń sún kí ló fa ẹ̀kẹ́ ká bá rántí ní ayé ìgbà kan tí wọ́n pa àwọn aláwo yorùbá ní gbogbo àná wọ́n pa àfa àpalára ẹgbẹ́ ẹ lọ sílé ẹjọ́ ń gbà yẹn kí ni ìdájọ́ kí ni outcome eh, judgement yẹn wọ́n ní kí wọ́n pa àwọn aláwo yẹn hmm. eléyìí náà sì lọ jẹ́ pé àwọn tẹ̀tẹ̀ ń bẹ̀ tó bá jẹ́ pé mi gbé àwọn àpá yẹn mi gbọ́n wà fọ́tì àwọn ti dàrú ti báyìí ó ti dé court kò hmm. ní ìdí ẹ̀bẹ̀. èyí tá a kàn tiẹ̀ ní ká sọ̀rọ̀ lé lórí ó ní tí eh, agbẹjọ́rò kan náà tún gbé lọ sílé ẹjọ́ gíga nílùú Èkó lórí àná lórí sìn yẹn wípé ṣé eh, in any part of the country ṣé kò sí freedom of religion mọ́ ni bó ń fẹ́ kí court kí wọ́n ṣàlàyé ìbò mo ń bọ̀ lórí yẹn ẹjọ́ ti dé ó ti dé ilé ẹjọ́ báyìí we have freedom of uh, worship irrespective of your location freedom of worship wà ọ̀rọ̀ ti dé ilé ẹjọ́ púpọ̀ náà ni ni àwọn ladies na máa take care of kò sí ìnáwó jẹ́ pé ìlú Ìlọrin ìlú ìkànnì tí ò kí lè ṣẹ̀sìn kò sófin tó sọ bẹ́ẹ̀ once tí wọ́n bá ti fi tiwọn tí wọ́n fi dí kìsàrà nílà. Hmm. kí iṣẹ́ ọlọ́pàá gbogbo lédè sọ pé àwọn kan ilé tẹ ọkọ̀ bẹ̀rẹ̀ eré trust àwọn ọlọ́pàá yẹn rárá o. ìwà àti kọmíṣánná pólísì ẹ̀ tó wù láti bẹ̀rẹ̀ kò jẹ́ kí ẹ̀ kò jẹ́ kí mi trust wọn because wọ́n gbé àwọn aláwọ̀ lọ́mọ àgbè. Ah, that's human rights abuse kò tẹ̀ bọ́ sí rárá pé ẹ̀yin báwo ló ṣe ń kílèmù lọ tí èmi náà láti kílèmù kì í lè yá ẹ̀ as a hmm. muslim ìgbà táwọn ibi tó ní problem ní mẹ́kà kó ló sá lọ lójú náà ló sá lọ bọ́ọ̀ mẹ́tìlẹ̀ ti dé ìsìnkúlẹ̀ ìyá ẹ̀. Hmm. so àwọn oríyàn police dẹ̀ ó pe àwọn aláwọ̀ yóò máa yẹ. so èyí ò sọ fún ìgbòho ilé tẹ́ sọ pé wọ́n ní ká pè wọ́n tẹ bá ní kọ́mẹ̀ táwọn kan kọ wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí gíláàsì pé àwọn tápì ẹ̀ wọ́n lọ sí kóòtù lọ́yà àwọn ló máa lọ sí kóòtù mo sọ pé bóyá àyè àyè kàwé àwọn tó ẹ jẹ́ bí muslim yẹn bóyá iná ń ṣe wọ́n. ìjọba àwọn oníkẹ́ tó bá ti tilẹ̀ wọn kàwé o ẹ ló sà kò sí ẹni tó kọjá ìwé. muslim kàwé o ẹ má sọ pé muslim kàwé o ah. àwọn tí wọn bá kà tó ṣe gbó wọn àwọn tó kàwé yapa. àwọn tí ó kàwé náà ni tí wọn ò lẹ́kọ̀ọ́ pa àwọn àbá tó ń fa wàhálà yẹn ẹ lè láwọn tó kàwé ni wọn ká máa kọ̀ọ̀kan púpọ̀ dáńtọ̀. all right sir ẹ ṣe sà ẹ ṣe sọ. ẹ ṣe pé ọlọ́run wọn ṣe ọtí nílé ẹjọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ká máa wo tí yóò jẹ àbájáde. ká pa àbájáde títà lọ́wọ́ dá ẹgbẹ́ tó ṣe òdá kí ìwọ̀n dájọ́ fún dájọ́ ọ̀fọ̀ ni ọmọ ọ̀fọ̀ ti tẹ̀ dájọ́ ọlọ́run fún iṣẹ́ ẹ̀ṣẹ̀ àdúgbò. yes sir ẹ ṣe ẹ ṣe ẹ jẹ́ kí n gbé hello. hello. hello. hello sir. hello. yes sir ẹ wà lórí. ọ̀yá ah, ẹ kúrò lẹ́. iye sàn ẹ káàbọ̀. ẹ mo fẹ́ dá sí pé o. kí lorúkọ yín bẹ̀rẹ̀ sí ń pè wá. ayọ̀ bá ti sọ Abuja. ok ẹ go ahead. ayọ̀ bá mi Solomon. ok ẹ go ahead. ẹ ṣeun ah, ọlọ́run ọba wa paná gbogbo tí ń rùn ní Nàìjíríà. àmín. kò sí eh, eh, owó oh, ọyà àti i have faith I have respect for Muslim, Christian, ìṣẹ̀ṣe and humanity. Hmm. Ṣẹ́rí eh, àtàwọn tá a rò kó jẹ̀ nínú ọ̀rọ̀ yìí, èmi ò lè blame wọn. Hmm. Àwọn tó yẹ eh, tó yẹ kí wọ́n mọ pé tó sọ tó à ń sọ, environment máa ń dìgbà míì nǹkan téèyàn á sọ ńgbà míì. Hmm. Ẹ wo ń wọ ọlọ́pàá tó ti ń la ohun tí ó yẹ kí ọlọ́pàá ti ṣe níbẹ̀rẹ̀ ní ṣẹ̀ṣẹ̀ ṣe tí ọlọ́pàá yes tí ọlọ́pàá bá ti sọ ọlọ́pàá bá ti kan ojú abẹ́kọ̀ ń gbà yẹn ni ọ̀rọ̀ yóò ní dé gbogbo bí. Hmm. mi ò tún lè fún ọlọ́pàá torí àárín àwọn mùsùlùmí lọ́wọ́ ọ̀dọ̀ àwọn mùsùlùmí ní ti jẹun. Hmm. ibi tẹ́yìn tún gbé wa lọ ìtún yàtọ̀ o hello. Ah, ṣé nẹ́tíwọ̀kì yín ni. hello. mùsùlùmí àwọn tí ó gbé fáyì bóyá mùsùlùmí ilé ẹ̀wọ̀n bóyá mùsùlùmí tó àti ẹ̀sìn àti gbé ju humanity lọ bí ó dẹ̀ ṣe máa rí ni humanity is supposed to come first. Hmm. So yes, my appeal is tọ́ ọlọ́run bá wa ṣe ọlọ́run bá wa tún tó o kò sí ẹni tí yóò jẹ̀bi inú ọ̀rọ̀ yìí hmm. kò sí mi ò rí ẹnì kankan tí jẹ̀bi ta ọlọ́run ó ṣe lè máa fa kùránì ya ó ṣe lè máa búyàn tó àwọn náà ń bú wọn that is why tó fi ní consent yóò jẹ̀bi because two two two wrong cannot make a right. Mm. okay ah, ah, ọjọ́ etí ìdẹ́bì kankan àáfàá tó lọ lé orí tv ebi ló ń lọ pápábọ̀ ráì. mo sì mọ̀ káwọn àáfàá ẹgbẹ́ ẹ̀ lọ́kọ̀ fún pé ọjọ́ ọ̀rọ̀ ọmọlélẹ́yìí <laughs> but èyí tó jẹ́ kí kí n ní yòó ní ṣé kò sí ọba nílùú ni àtọkọ bá sọ̀rọ̀ bí ẹnìyàdẹ ni wọn ń pè é àwọn yẹ kí ni ọ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí thank god retired judge ni wọn wọn lóye ju gbogbo àwọn èèyàn lọ ó yẹ ká sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ bẹyàn ọba dẹ sọ̀rọ̀ tó ń bẹ àwọn gbogbo wa la máa ń ká tó mí tẹ ẹ bá rí ọ̀rọ̀ tí ò sì sọ tó sì kàn án máa ń ká tó mí. Hmm. so ọlọ́wọ́ bá wa yẹ pé ọlọ́run bá wa yanjú ẹ̀ kí wọ́n pera wọn kí wọ́n jẹ́ kóńkálùkù ọmọ ṣe ẹ̀sìn tó bá wù ú I so submit. Yes, sir. Yes, sir. Hello. Hello, ẹ kalẹ́ o. Ẹ kalẹ́ sá o. Ràbá o. Yes, sir. Ẹ ti wà lórí ètò. Ṣé ẹ sì wà lórí program mi? Orí ètò la Ok, ẹ ṣe. Ẹ kú ìgbìyànjú. Yes, sir nǹkan tí nǹkan tí mi kàn fẹ́ dá sí ni wípé láti Europe la ti ń sọ̀rọ̀ láti Germany tí mi fẹ́ dá sí ni wípé nípa nípa ọ̀rọ̀ ta lọ́lọ́run yẹn mùsùlùmí lèmi náà ṣe understand àwa náà dẹ̀ kì í níwọ̀nba alákọ̀ọ́kọ́ tá a bá wù ú pé ó su Quran ó ń gbọ́lọ́run sí pé ó ń ṣe gbogbo yẹn láàrin òun àtọ́lọ́ọ̀ni ànìgé tọ́lọ́mbà máa mú ta lọ lọ́hùn wọ́n sílẹ̀kùn lẹ̀ yọ wà nù yàrá kò ní lè bọ́ tàbọ́ lọ sí mú yàn hmm. ẹni tọ́lọ́mbà mú gbogbo ilẹ̀kùn wọ́n sì géètì wọ́n sílẹ̀kùn wọ́n sì gbogbo ẹ̀kọ́ nílé fẹsẹ̀ ara ẹ̀rìn bọ́ta hmm. wọ́n máa gbé ni ọlọ́run náà ń pè ní ọlọ́run mú yàn nù. Hmm. ṣùgbọ́n èyí tí wọ́n ṣe yìí sìn èyí wọ́n fẹ́ fọwọ́ ọlá lójú ni. wọ́n mọ̀ wípé ẹ jẹ́ ká dúpẹ́ wípé ẹni tó ṣe social media yìí wàhálà ò lè jẹ́ pé ntọ́lọ́hún rò ní tí ó fi tí ó fi ráàánú ọlọ́run gbà torí pé àmọ́yé ẹ̀mí ni social media ti dóòlà. Hmm. tó bá já sí wípé bí wọ́n ṣe wá kidnap ẹ̀ nìbàdàn yẹn without inform anybody tí ó bá sí social media níbọn ṣe ń pa àwọn èèyàn nígbà kan nìyẹn nà sẹ́yìn ò mọ ni. Hmm. nígbà tí àwa ọmọ Ìbàdàn ni mí nígbà táwa wà ní secondary school tán máa ń kórógà nígbà yẹn hmm. ẹ kàn lè rí bọ́ọ̀sì tí bọ́ọ̀sì ó kàn ó kàn bẹ̀rẹ̀ sí máa mú àwọn èèyàn ní jọ́sàn girigirigiri àwọn tán mú yẹn ẹ lè mọ ibi tán wọlé sí mọ́. Hmm. wọ́n máa rò pọ́n jẹ́ lómi ìgbé lọ ni wọn ò ní mọ̀ pọ́n ti kó. ẹ máa rò páwọn ọlọ́pàá náà wàá mú wọn o so ẹ ní mọ ibi tán wọlé sí mọ́ so bọ̀bọ́ yẹn ọlọ́run orí ìyá ẹ̀ ló wà lẹ́yìn ẹ̀ pẹ̀lú social media tó ti wà ẹ̀ ní gbúrò ẹ̀ mọ́. so eléyìí sì kò ń sọ̀rọ̀ ìjà ẹ̀sìn tó yẹ yín sìn hmm. ìjà pé àwọn fẹ́ àwọn fúlàní àwọn fẹ́ mọ dọ́là ni tó yẹ yín sìn ibi tí wọ́n bá ti dé kán fọwọ́ lalẹ̀ kán mọ dọ́là yìí tí wọ́n ń dọ́là ní ibi tí wọ́n wà yẹn ó ti dùn mọ́ wọn gbogbo wa náà mùsùlùmí làwa yìí tá à ń sọ̀rọ̀ náà dẹ̀ ń kírun ẹ ó tún wá jẹ́ kí n lé kan sí yín bàbá àti tèmi àwa ní Ìbàdàn ọmọlé eléegun ni bàbá yẹn màmá tó bí mi ọmọ Bádékù ni wọ́n tó hmm. yẹ yín nísìnyí gbogbo òòṣà ni wọ́n ń ṣe nílé wọn ẹ̀sìn ìsìláàmù ẹni tọ́lọ́run bá fẹ́ kó wọnú ẹ̀sìn kan fúnra ọlọ́run ni ó pè wọnú ẹ̀sìn yẹn bàbá yẹn ní kékeré ló ti sá kúrò nítorí tó lọ jókòó síbẹ̀ tó kéwù. Hmm. kódà nínú ilé àgbàjì gangan ni bàbá mi gbé inú ilé Ṣéhù Yúsúfù àgbàjì ẹ̀gbọ́n ni wọ́n gbé sẹ́ǹgbọ́n mi wọ́n dẹ̀ kí ó ní dárúlẹ̀ wọ́n kí ó ní wọ́n kí ó ní Darul Ulum nísàlẹ̀ kòtò kì í ṣe bàbá wọn ló mú wọn lọ bẹ̀ ẹni tọ́lọ́run bá fẹ́ kó sí ìsìláàmù ọlọ́run ó rọ̀ sínú ẹ̀sìn fúnra ara rẹ̀ ni sẹ́yìn gbọ́n mi nísìnyí èmi tí mo wá bá yín sọ̀rọ̀ yín ọmọ líle ní mí láti kékeré o gbogbo àwọn òyì lálùbá àwọn igun ńláńlá la mọ́ tẹ̀lé kò sì sẹ́ni tó fún wa ní nǹkan jẹ tá a fi padà ń kírun so hmm. agídí ò pèèyàn sínú ẹ̀sìn níta fẹ́ káwọn àfáàwọ̀ mọ̀ nílọrin nìyẹn tí ìbá jẹ́ kó lọ́wọ́ mi nínú o tí ìbá jẹ́ kó ti ní nǹkan mi lábẹ́nu agídí òpèyàn ṣẹ̀ sí Islam. all right sir ẹ ṣe gan sir again fẹ́ lómi nù. ẹ máa wá gbọ́ torí ọlọ́run torí ọlọ́run ìṣẹ́jú kan Ìlọrin tẹ́ wọ́n sọ wípé ìpè wọn àṣeégún bẹ̀rì wọn àṣùwọ̀n sáńbẹ̀rì bàbá tó kéwú nílọrin ni wọ́n jẹ́ kó yá wa wípé eégún máa jáde nílọrin babaláwo kankan sì ń bẹ nílọrin gbà tó jẹ́ pé máa ń dá fáìsì máa ń kírun ó sì lọ mọ́kà. okay okay okay okay. sọ̀rọ̀ mi yẹ yín nísì so kí ìjọba nìkan bá wa dá sí ọ̀rọ̀ yìí kó má dogun kó má di wàhálà. ẹ ó ti wà ó ti gbogbo ilẹ̀ Yorùbá tó dẹ́kù káwọn gómìnà wa kan jọ nítorí Ọlọ́run àwọn ilẹ̀ tán ń gbé kalẹ̀ táwọn èèyàn wá ń rà táàrí lórí social media kan wà kẹ́fù tó bá yá sí a sọ wípé ọmọlẹ́ làwọn ẹ ti tàlẹ̀ fún wọn ẹ sọ wípé tá ń ṣe kò tẹ́yìn lọ́rùn sòkan jọ tó lọ lọ gbogbo ọmọ Yorùbá tó bá dẹ̀ ní nǹkan àbáláyé lọ́wọ́ kó má dàánú mọ́ àmọ́lẹ̀ tí ó mọ́la o. all right ẹ ṣé gan ẹ ṣé gan ó dàbọ̀ sá. ó dà sá. yes sir. ó ah, ti mọ́ ilé iṣẹ́ kan tó gba ayé. mo ti mọ wọn. ilé iṣẹ́ kan tó làmì dáadáa. mo ti mọ ilé iṣẹ́ kan tó ní ìkáyé. Mojísọ́lá pa òṣì yí ga jù. bẹ́ẹ̀ ni ó ẹ̀kọ́ ká pọ́n èkuru ká pọ́n mọ́ínmọ́ín ó ti kú òǹtà náà Mojísọ́lá pa òṣì ti rí àrà ọ̀tọ̀ tuntun wọ̀lú lọ́nà ìgbàlódé láti gbé àwọn oúnjẹ wa lárugẹ bíi mọ́ínmọ́ín ẹ̀kọ́ agidi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Mojísọ́lá pa òṣì ti wọ̀lú irédè bẹ́ẹ̀ sì ni gbogbo ohun èlò Mojísọ́lá fún oúnjẹ kò ní èròjà tó lè ṣara níjàmbá rárá o àti wípé Mojísọ́lá pa òṣì ń wá alágbàtà lórílẹ̀‐èdè Canada àti ní gbogbo Europe pátápátá ilé iṣẹ́ Mojísọ́lá Bísọ́lá Paòṣì wà nílùú Chicago ẹ sì lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ alátagbà wa tàbí àwọn ẹ̀rọ ayélujára wa ìyẹn www.mojisolakokepauch.com tàbí mojisolakokepauch@usa.com mjpaul lẹ́ ó ti kàn sí wa lórí Instagram ẹ lè pe Mojísọ́lá Paòṣì sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí plus one eight seven two three one four six one two seven ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan sí plus one eight seven two three one four six one two seven. Clement Mojísọ́lá pa ìrọ̀rùn fún ṣíṣe àkọlé oúnjẹ lọ́nà ìgbàlódé. Mojísọ́lá Paul ṣì yí ga jù. ọ̀rọ̀ Mojísọ́lá Paul ṣì tí à ń polówó yìí àwọn mi rò wípé wọ́n ń ta mọ́ínmọ́ín ni wọ́n ń ta mọ́ínmọ́ín o sẹ́ni Mojísọ́lá Paul ṣì yìí òun náà fẹ́ kẹ́ ẹ fi dípò ewé ewé tẹ́ fi máa ń pọ́n ẹ̀kọ́ máa pọ́n mọ́ínmọ́ín pọ́n ìkuru tẹ̀ ń ṣe agidi ìkọ́kọrẹ́ tẹ̀ ń ṣe yẹn ṣẹ́ni tẹ́ bá ti ra páùsì yìí inú ẹ̀ lẹ́ẹ̀rọ sí ẹ̀ẹ́dẹ̀gbé kárí iná yóò dẹ̀ jiná ẹ wàá mọ tó tún wá fọ́ ni ibẹ̀ ni wípé tẹ́ ẹ bá lò lè ní tẹ́ ẹ ti lò tán tẹ́ ẹ ti jẹ mọ́mọ́ inú ẹ̀ tán tẹ́ ẹ bá tún rọra tún fọ̀ ẹ tún ṣe kí ni ẹ tún lò lọ lọ́jọ́ mi nìyẹn ó wà reusable kì í ṣe pé ẹ bá ti lò lẹ́ẹ̀kan ẹ dànù bí ìgbà tẹ́ ẹ da ewé mẹ́mẹ́nu no bẹ́ẹ̀ bá ti lò ẹ lè lò lẹ́ẹ̀mẹ́ twenty ẹ sáà ti mọ ẹ bá ti lò tán kẹ́ mọ́ fọ̀ kẹ́ mọ́ ṣe kí ni nọ́mbà tẹ́ ń wò tó ń scroll lórí screen yìí ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́ alágbàtà bó jẹ́ Germany bó jẹ́ Italy ni bó jẹ gbogbo tó bá sà wà ní Europe tàbí Amẹ́ríkà ẹ pè wọ́n kì bá jẹ́ UK náà lẹ́wà tẹ fẹ́ jẹ́ alágbàtà Mojisola Pals ẹ pè wọ́n tàbí kẹ́ ẹ sẹ́ndì mail sí wọn kódà ẹ lè sẹ́ndì direct message sí wọn lórí àwọn social media handles wọn tó ń scroll lábẹ́ tẹ̀ ń wò yẹn ẹ wo ẹ ẹ ẹ lóòsà ẹ má bínú jàre pé mo dá yín dúró díẹ̀ ẹ ló. All right, sir. Go ahead ọlọ́run àgbọ̀ máa fún yín ṣe ẹ ṣe ti rí àwọn oníṣẹ̀ṣe lèmi fẹ́ lèmi fẹ́ gbà ní àmọ̀ràn tèmi fẹ́ gbà yìí. okay. bẹ́ẹ̀mi ṣe wà yìí mo wà nínú ẹgbẹ́ awo rf. okay. nígbà tí mo dé inú rf mo rí pé kò sí kò sí ohun tó jẹ́ pé a kì wò ń bẹ̀. ó hmm. wà fún àfihàn ní connection ok iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ báyìí ló ń ṣe lóyà iṣẹ́ báyìí lèmi ń ṣe àjọ ń gbéṣẹ́ fúnra wa. Hmm. oye kò sí àwọn kò sí àwọn kankan bẹ́ẹ̀ pé kínní lẹ́nìkan gbọ́dọ̀ rí lẹ́yìn pé ìbúra pé àní dára wa tí ṣe wáyé tẹ́ bá jẹ́ tí mo jẹ́ rẹ̀ tí n bá wá sílé yín tí ìyàwó yín ó máa sórí bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi báyìí okó mi ò ní le sí i hmm. ìbúra ti wà ju nǹkan kan tí mo rí pé ó yàtọ̀ nìyẹn àbá tí mo wá fẹ́ fún àwọn oníṣe jẹ́dáyẹ̀ ni pé tá bá wà ní church wọ́n máa ń ṣe fídíò ní church tá máa máa ṣe fídíò ara wa ní church ṣé gbogbo àwọn tó wà nínú rf náà ìjọ meeting ká máa ṣe fídíò ara wa ká máa post ẹ̀ sí social media kò sí àìwò kan bẹ́ẹ̀ kò sí ọ̀kan ní lady tí wọ́n gbọ́dọ̀ rí ká bá ti wà ní house ká ṣe fídíò ara wa ká gbòjú ara wa so àwọn tó ń tó ń parọ́ ní pé tó ń parọ́ ń tapá àwọn òṣìṣẹ́ ṣe àwọn òṣàwò àwọn òṣèré ọkọ wọn ṣàyẹ̀ra wọn bẹ̀ tó dáàbò kọ́ ọ̀fẹ́ káwọn ra wọn bẹ̀ kọ́ máa wulẹ̀ ṣàwò mọ́ kọ́ máa ṣe kankan mọ́ bìkọ́ kí nìyẹn akọ̀ ń fúnra wa ní pé ni a kàn ń fúnra wa ní ẹ̀dì ẹni tó ń ṣe nǹkan a máa lóun ò ṣe tó bá sọ pé òun ṣe wà á máa tẹ́tì wọn pé wà á sọ pé òun ṣe ok kò sí nǹkan tó ń jẹ́ àìwò nínú ilé awo kò sí nǹkan tó ń jẹ́ pé àìwò nínú ilé dì kò sí nǹkan tó special ń bẹ̀ káwọn jẹ́ ká àmọ́ fẹ́ gba àwọn oníṣẹ̀ṣe pé kó ká máa ṣe fídíò abá wà nínú ilé tí à ń ṣe meeting ká máa ṣe fídíò ara wa ká máa ṣe fídíò ara wa ká post ẹ̀ sí social media mi ìdínà ìpawó ni mí so nǹkan tí ń bá ní jẹ́ kọ́ Hmm. so àbá kan fẹ́ mú wá nìyẹn. all right ẹ ṣé gan ẹ ṣé gan. ẹ ṣé ẹ kú ẹ kú ètò. yes sir yes sir. hello sir. ẹ kú ètò bàbá. yes sir ẹ káàbọ̀ sir. àti us lèmi ti ń pè afẹ́dásẹ́tò ni o. ẹ ti wà lórí ètò already. bẹ́ẹ̀ ni àwọn àgbà ní kékeré la ti ń pẹ̀kan òrókò tó bá dàgbà tán apá ò kì í ká mọ́. Hmm. ọ̀gá ọlọ́pàá yẹn gangan àwọn ọlọ́kọ́kọ́ ń dá wàhálà ilẹ̀ torígbà tó wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà yẹn ló yẹ kán ti bá wọn paná ẹ̀ kán dẹ̀ ti sòótọ́ torí mo gbọ́ pé ọ̀gá ọlọ́pàá yẹn sọ níjọ́ yẹn gangan pé nínú òfin ibi tó bá wù ẹni kọbọdì ló lè gbé ní nàìjíríà ẹ̀sìn tó bá dẹ̀ wù èèyàn ló lè ṣe ṣùgbọ́n níjọ́ yẹn náà bẹ́ẹ̀ náà lọ́gá ọlọ́pàá tún ti sọ fáwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe pé wọn kọ́ máa lọ gbẹ̀tọ́ kọ́ máa lọ gbàyè lọ́wọ́ àwọn tó ní àdúgbò kankan tó ṣe kankan ibi tí wọn ti lè sòótọ́ ọ̀rọ̀ nìyẹn. Hmm. ìlú tó ń gbé ọgbọ́n bẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lọ bá sí nǹkan táwọn àwọn mùsùlùmí ṣe yẹn o tó torí ẹ̀ ọba àwọn tó ń bọ̀ ọ̀gá ọlọ́pàá nìyẹn ibi tó ti ń jẹun tó ti ń fún wọn ní owó oúnjẹ nìyẹn ìyẹn ni òjẹ́ kọ̀gá ọlọ́pàá yẹn lè sòótọ́ ọ̀rọ̀ torí pé ọ̀ǹdà wọn ló wà. ilé ẹjọ́ ti pe gbogbo wọn báyìí pé kí wọ́n wá. ajá sọ̀rọ̀ yìí sì federal government ló lè dá sọ̀rọ̀ ẹ̀ kọ́ sọ fóníkálukú ìlú nàìjíríà la wà yìí o lè gbébi tó wù ẹ́ o lè ṣe nǹkan tó bá wù ẹ́ o lè ṣẹ̀sìn tó bá wù ẹ́ wọn gbọ́dọ̀ jẹ́ nìkankan lọ́wọ́ pọ̀ tó bá wá fẹ́ ṣe dáadáa ń gbà yẹn ni ó yẹ kó ya àwọn odò kan sọ́tọ̀ bóyá odò mẹ́wàá ló wà bẹ́ẹ̀ yẹn o kó ya bóyá méjì péré sọ́tọ̀ gbòkè ẹ̀yin oníṣẹ̀ṣe o kí wàhálà má bàa sí odò méjì nìkan ni kẹ́ ẹ máa lò sí kẹ́ ẹ fi yòókù lẹ̀ káàtì lè jẹ́ kí peace reign ṣùgbọ́n kó wọn ṣe yẹn wọ́n ní wọ́n má ṣe mọ́ irú ẹ̀ gbọ́dọ̀ wáyé náà lọ́tọ̀ títí federal government bá sọ wípé òkè o Ìlọrin rèé kọ́ change ẹ̀ nù constitution ṣùgbọ́n tábà lè change ẹ̀ kó yẹ kó lọ bó ṣe ń lọ yẹn talọ́láòtọ́ ló fa bíbélì ya ó fi ń ṣàpèjúwe tó fa kùránù ya wọ́n láwọn kan fa bíbélì ya tán ní máa ṣe wọn lòun wá sọ pé kò sí tó lè ṣèyàn wọ́n print ẹ̀ ni ṣébọ̀ ló ra bíbélì ẹ̀ òun ló ra kùrán ẹ̀ tóun bá sún kò sí tó máa ṣẹlẹ̀ òun tó ṣe lórí fídíò yẹn nìyẹn kì í ṣe kókó ṣàdédé lọ fà á ya ẹ máa bẹ́ẹ̀ fídíò lọ ọlọ́run á bá wa yan ojú ẹ̀ sí tó dáa ó dàbọ̀. ó ok ẹ̀yin èèyàn wa tí ẹ ti ń pè tí mi ti ráyè gbé pé yín kò ń ṣe fún nǹkan kan torí èrò tó pọ̀ ni o àwọn kan ti pè mí pè mí pè mí tí mi ti ráyè ẹ get mi ò mọ̀ọ́mọ̀ o mi ò mọ̀ọ́mọ̀ o ẹ má bínú ẹ tún mi pè màá gbìyànjú láti gbé ìpè yín ètò tá à ń ṣe náà ni ọ̀rọ̀ tó ń lọ ọ̀rọ̀ tó ń lọ ọ̀rọ̀ tó ń lọ kí dẹ̀ làwọn ọ̀rọ̀ tó ń lọ èyí tá a gbé wá lè ní ni. ni wípé agbẹjọ́rò kan gbé ẹjọ́ lọ sílé ẹjọ́ gíga eh, eh, adájọ́ sì sọ pé kí gbogbo àwọn tí wọ́n dáko àwọn èèyàn kan wọ́n pe gbogbo wọn pé kí gbogbo wọn wá pé wọ́n ní ọ̀rọ̀ táwọn fẹ́ bi wọ́n ṣùgbọ́n ibo ni ìyẹn ò bá dé ibo ni yóò jẹ́ kí ni yóò já sí ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún tá a wà yìí òun náà tó fi ìgbẹ́jọ́ yẹn òun ni wọ́n tó fi sí ṣùgbọ́n bí ó bá ṣe jẹ́ náà gbogbo ẹ̀ náà là mọ̀ gbọ́ ọ̀rọ̀ kejì tá a tún gbé o ó ní ti ọ̀rọ̀ ọ̀gá ológun tó wá ọ̀gá ẹ̀ kan ó wà kan <laughs> bàbá yẹn ti dàgbà nígbà tó jẹ́ tó ẹ̀sẹ̀ jọyìn ológun wọ́n ní ọ̀dọ̀ bàbá yẹn ni wọ́n post ẹ̀ sí bàbá yẹn wá ń gá ìdí ẹ̀ ń tọ́ bóun náà ṣe wá di ọ̀gá major general ẹni tẹ́ ń wò yìí òun náà gbé wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ ìgbà tó sì débẹ̀ ó ṣe bàbá yìí òun wà àfìgbà tó rí bàbá yìí n ta fi sọ ni pé ká mọ̀ ṣe dáadáa ẹ jẹ́ ń gbé pé eléyìí náà tó fẹ́ sọ hello. ẹ kálẹ́ bàbá. ẹ kálẹ́ ẹ ètò bàbá ẹ kú ètò sà náà tí ń pè látàárọ̀ ọpẹ́ parí wọlé o. ẹ má bínú sà wàhálà sà. ṣe rí ọ̀rọ̀ tí màá fẹ́ sọ sà ó máa fẹ́ tèkì táìmù níwọ̀nba díẹ̀ bọ̀ ẹ má bínú gẹ́gẹ́ bí ọmọdé jẹ́ kí n nànà náà ẹ̀ fún yín ṣe rí ní ojú ti àwọn bá kan bó ṣe pé ta ni ọlọ́run yẹn ẹ bá kí n yín tó bá yẹ pé ibi ti dá ni ṣe rí lérò Ọ̀yọ́ state government ó yẹ kó sú àwọn tó wá gbé Tani Olohun láti láti Ìlọrin yẹn tí wọ́n dẹ̀ extradite lọ sí Ìlọrin because it's a criminal act torí pé tá a bá wò ó níbi ibẹ̀ yẹn ó dàbí nígbà téèyàn jiyàn gbé ni báwo lẹ ṣe máa lọ jiyàn gbé ní state kan ẹ ṣe bá ṣẹjọ́ nu state yẹn kẹpẹ lẹ́jọ́ nu state yẹn ẹ wá gbé e tó gbé kí ẹjọ́ yẹn kó lè fi yín ẹ gbé kúrò ní state yẹn ẹ gbé lọ síbi tó ẹ pé ẹ ti lè lọ fìyà jẹ tẹ bá dẹ̀ wò tẹ bá gbọ́ ẹ gbọ́ pé nígbà tí lọ́ọ̀yà ìtàn lọ wò wọ́n ní kò lè dìde wọ́n ti nà án gan wọ́n ti rún gan wọ́n ti ṣe léṣe nàìjíríà táwa ilẹ̀ yorùbá ló ń pè bí ilẹ̀ yorùbá ló ń pè bí ẹ̀sìn tó bá wùyàn ló lè ṣe ilẹ̀ yorùbá wọn ò gbé ẹ̀sìn bọ́n ṣe ṣe ní òkè ọya tí ẹ̀ ń pààyàn tí wọ́n ń pààyàn lókè ọya tí wọ́n ń ṣèyàn léṣe kí wọ́n á gbé wá sílẹ̀ yorùbá torí pé nàìjíríà gan ṣe tẹ bá wo nísìn ayé ti dayọ̀ làjú kì í ṣe ayé táwa yóò ṣayé pé kéèyàn má lè ní freedom of speech ẹ̀ hmm. ṣẹ́rí nǹkan tó ń ṣe bóòsàn àwọn àfáà yìí ni pé máa yẹn ti já iṣẹ́ wọn torí bí wọ́n ṣe ń lù àwọn èèyàn ní fraud káàkiri wọn ni kódà òyìnbó ti là báyìí nǹkan tó ń ta ọ́ lára yẹn pé ọ̀rọ̀ tí máa yẹn sọ ó ń jáṣẹ́ wọn kò sí nǹkan méjì tó fà á ni pé bó ṣe ń lu mọ́tẹ́lómì ní jìbìtì káàkiri nǹkan tó ń ta lára yẹn pé wọ́n ń ba wọ́n ti wọ́n ti ń ja iṣẹ́ àwọn tí ìbá ṣe bẹ́ẹ̀ báwo lèèyàn ṣe máa wà nínú kọ̀ǹpútà èdè táwa yìí téèyàn lè ní freedom of speech láti sọ̀rọ̀ ẹ̀ ẹ̀bọ̀n ló ní freedom of speech láti sọ̀rọ̀ tó bá wù ẹ̀ ní right àti wá gbèyàn ní state kan láì má lè pè lẹ́jọ́ nu state yẹn kẹlẹ̀ gbé lọ sí state títí ẹni pé torí pé ó ń bú àwọn àáfàá yín ta lèèyàn tó ń jà fún ọlọ́run olóòfò èèyàn ló máa sọ pé òun jà fún ọlọ́run torí ọlọ́run ò ṣọba ọlọ́wọ́n ọba òun lọ́ba tó òun lọ́ba tó lè léèyàn tó jẹ́ ní ó dàbí pé bẹ́ẹ̀ ṣe wà ní sìnkẹ́ máa ṣe adìyẹ ṣe máa ṣe adìyẹ nílé jẹ́ adìyẹ yín wọ́n máa sọ pé òun dìde òun jà fún lẹ́gbẹ́ pé ilẹ̀ ẹ̀yìn lẹ̀ ń tọ́jú adìyẹ ṣẹ́bọ̀ ẹ̀bọ̀ bínú máa ṣe máa bí pé kí ló ń ṣe adìyẹ yìí ṣe máa jà fún ni àbí èdà àdàbí èdà gan lásán ni ó dàbí èdà kẹ òun jà fún ọlọ́run torí pé eléyìí sọ̀rọ̀ pé ẹ̀sìn mi fúnra mi mùsùlùmí ni wá àwọn kan jẹ́ kẹ̀sìn ló sùn yàn ni torí bó ṣe ń ṣẹ̀sìn ní nàìjíríà gánlẹ̀ yorùbá báyìí àwọn adéhùn pé nígbà téèyàn dẹ̀ tọ́lẹ̀ iṣẹ́ ẹ̀sìn ni eléyìí sọ̀rọ̀ pé wọ́n ṣe ẹ̀sìn wọ́n fagídí pèèyàn sínú ẹ̀sìn náà ìlú táwa ní abroad táwa yìí everybody ló ní right àti ṣẹ̀sìn tó bá wù wọ́n máa ń disturb ará àdúgbò ni máa ń disturb ará àdúgbò and you have the freedom of speech ìjọba fúnra wọn gan wọ́n ní láti fòfin dè wọ́n ẹni kankan tó bá ti wá lọ fagídí gbèyàn àbí wọ́n sọ pé èèyàn kan sọ̀rọ̀ ohun tó bá ti mú èèyàn tó bá ka ẹ mọ́ nílé tó bẹ́ẹ̀ gbà kò sẹ́ni tó ṣàlìdá náà àwọn politician tẹ́gbọ̀n ìtàn fún wọn bẹ́ẹ̀ dé láyé yẹn kọ́ lẹ́yìn láti lọ gbẹ́nu wọn tí wọn kì í sọ̀rọ̀ sí politician ni hmm. Tinubu tó wà lórí ìtẹ́ lónìí ẹ̀ mọ́ báwọn yẹn ṣe ń gbúlé lójú ó ní ìyàwó èrò tí Tinubu ti ń kọ́ lọ fagídí gbé fún un pé ẹ̀ ń bà mí lórúkọ jẹ́ àbí ṣé kò lágbára láti ṣe kọ́ tó bá wù Nàìjíríà. àwọn yẹn kàn ti ẹ̀ ń bú pẹ́sidẹ̀ntì gan tí ò ń ṣe díẹ̀ wọ́n bú bó ṣe ń bú bàbá yẹn wọ́n bú ẹni gbà campaign dọ́là yìí wọ́n á tún fi máa ṣe yẹ̀yẹ́ wọ́n fi máa ṣe kọ̀mẹ́tẹ́jà èèyàn mélòó ni Tinubu ti lọ gbé torí pé lẹ́yìn Ọlọ́run ọba ìjọba tún ní alágbára èèyàn mélòó ti lọ gbé láì Buhari tí àwọn ọmọ ẹgbẹ́ Buhari lẹ́ni ńlá yìí ni èèyàn mélòó ni Buhari ti kọ́ ẹ wá dìde ẹ wá aṣọ ẹsìn lè kọ ìlú ọ̀rọ̀ yóò nílé wọ̀ torí pé ilẹ̀ Yorùbá ló ń pè ní báyìí ẹ lè máa gbé ẹ̀sùn tí ẹ já ẹ̀sìn tẹ́ ẹ sọ kò sẹ́ni tó mọ̀ gbà tó gbẹ́sì wá kí wọ́n tó gbẹ́sì wá la ti ń ṣe ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá ẹ wá sọ ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe lẹ́kọ̀ọ́ wọn ìdèmí ti gba ní ìlú jẹ́ pé wọ́n ti sọ ní nǹkan nǹkan ọdúnlùdù ilẹ̀ Yorùbá yà fẹ́ sọ nìkan yìí ẹ tó wà pé ilẹ̀ Yorùbá òṣèlú ṣe gbogbo pé pẹ́lẹ́tì máa ń ṣẹ̀ṣẹ̀ kọ́ máa lọ sókè ìdá kọ́ lọ́ máa ṣẹ̀ṣẹ̀ wọn lókè ọjà kọ́ máa lọ sí ilẹ̀ aráàlú ilẹ̀ lọ́tì lọ́ba kì í ara tẹlifíṣàn òkú yorùbá náà lè ṣì ń sọ ẹ̀jẹ̀ ń jọ yorùbá lórí ilẹ̀ pẹlẹbọ ni wọn ẹ̀yin náà wà lórí ilẹ̀ ẹ̀ sọ yorùbá lórí ilẹ̀ yẹn ẹ̀jẹ̀ sọ pẹlẹbọ náà kọ́ máa ṣe kọ́ tó bá wù ọ́ ẹ̀ tó bá ti wọ̀ fún kó lọ sókè ọjà kó lọ sílẹ̀ arab kó lọ máa ṣe mùsùlùmí ẹ̀ bẹ́ẹ̀. all right ẹ ṣe ẹ jẹ́ n fẹ́ lómi láàyè ẹ ti lo five minutes plus all right sir. hello sir. hello sir yes sir congratulation ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sir. mo kàn fẹ́ mo kàn fẹ́ mention quick point ni ẹ understand nípa um, tani pé wọ́n ń dúkúrà ni wọ́n ń ṣe now ìpínlẹ̀ lómi ní fáwọn fáwọn mùsùlùmí kó ṣe kẹrin ẹ̀kọ́ péré mo ní ibo gangan ló wà nínú Quran ibo gangan ló wà nínú Quran pété yẹn bá jó Quran kí mùsùlùmí bínú ọ̀kan react kan sọ fún mi ló wà ní Quran. ẹ̀yin bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé ṣé mùsùlùmù ní àbí kristian ẹ̀sìn wo lẹ́yìn ṣe. èmi ò lẹ́sìn. ok ẹ lẹ́sìn. èmi ò lẹ́sìn ọmọ Yorùbá lè mi. ok ok. I'm Yorùbá first and last. ok ẹ bóyá máa rẹ́ ń tó máa dá wa lóhùn yìí ẹja sì máa gbà pé lọ. because mo ti bèrè lọ́wọ́ mo ti bèrè lọ́wọ́ àfáà kan lọ́jọ́ lọ́wọ́ ṣèkì kan ẹ̀pẹ̀pẹ̀ ló fún mi ìfẹ́ kò dá mi lóhùn kó sọ fún mi pé ibi tó bá wà nínú Quran tí wàá bẹ̀rẹ̀ sí Quran ibo ló wà nínú hadith pé tó bá ti jó Quran o kẹ bínú because ẹni tó kọ́kọ́ jó Quran láyé yìí mùsùlùmí ni Usman ló kọ́kọ́ jó Quran so kó sọ fún wa tó bá wà because tó má jẹ́ lóòótọ́ ni pé tó má jẹ́ lóòótọ́ ni wípé mùsùlùmí ń tẹ̀lé ń tẹ̀lé quran ó dẹ̀ ń tẹ̀lé hadith pé nǹkan tó ń gáàdì wọn nìyẹn then kí ni gbogbo ariwo tí tó ń ṣẹlẹ̀ yìí nítorí pé nítorí pé ìyànjú tó quran. bọ bọ bọ bọ ẹ ló ṣe ń gbọ́ mi ṣe ń gbọ́ mi. yes sir. bọ ṣe mọ̀ wípé according to ọ̀rọ̀ tí à ń gbọ́ tí wọ́n ń sọ lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run wọ́n ní kò ṣe torí kó jó quran wípé defamation of character àbí nǹkan ní ìròyìn ní ògbé ìwé dáadáa nítorí wọn ní ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ni wọ́n fi kàn pé kìí ṣe pé torí prayer sí ni wọ́n jókòó rà ní. èmi àti yín mọ̀ pé kò ń ṣe torí kò torí pé ó báyìí lórúkọ jẹ́ tó bá yẹ kó báyìí lórúkọ jẹ́ ni kò kí ń ṣe it's not a criminal offence lágbájá ó bà mí lórúkọ jẹ́ o àgbẹ̀mí ilé ẹjọ́ hmm. ilé ẹjọ́ yẹ kó kéé kẹ báyìí ló bà mí lórúkọ pé òkè nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ ibi tí a tó bá báyìí lórúkọ jẹ́ kò tó kàn tó ràn yẹn lọ sẹ́wọ̀n ó lè tú èèyàn kó báyìí lórúkọ jẹ́ tó pé à pé ó máa ó máa ó sún yẹn fún two hundred million ó sún yẹn fún hundred million ṣùgbọ́n kò ṣe pé tó ń bá ń tó pé ẹ wá gbé yẹn láti Ìbàdàn lọ sí Ìlọrin ó lè jọ kejì ẹ ti tì mọ́lé ẹ wá ní pé criminal offence ni ẹ wá tì mọ́lé mi ò gbọ́ dàbí mi ò gbọ́ láyé mi gbọ́ èmi àti yín mọ̀ tẹ́ bá ló ka online tẹ́ bá bá ń ka kọ́mẹ́ntì àmì yẹn ẹ bá mọ̀ pé wọ́n fi ìdánilórúkọ jẹ́ wọ́n fi yẹn bojú ni hmm. kò ń ṣe torí ẹ̀ nítorí ọ̀rọ̀ tó nítorí ọ̀rọ̀ tó ń sọ tẹ́ bá dẹ̀ wo rẹ àwọn àwọn oníṣẹ̀ṣe gbàgbà tó jẹ́ kristẹni gbàgbà tó jẹ́ kristẹni àwa used to be a christian gbàgbà tó jẹ́ kristẹni àwọn ọmọ oníṣẹ̀ṣe kéré nìyà wọ́n wà ẹlẹ́bọ ṣògbó ti kú but kò sẹ́ tó react but ìsìn tó pẹ́ àwọn èèyàn tí wọ́n àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ understand and ọ̀rọ̀ ọ̀rọ̀ èèyàn lè ń sọ pàtàkì lè sọ̀rọ̀ àwọn àwọn èèyàn lè sọ̀rọ̀ but kò tó pé àwa ń kẹ́nìkan àwa ń tì mọ́lé àwa ń àwa ń it àjẹ́ nìkan it's against the law kò kò fẹ́ understand kò fẹ́ ẹ jẹ́ fẹ́ lómi láyé ẹ ṣe. ẹ ṣe gan. hello yes ẹ bá mi sọ̀rọ̀ sókè o. ẹ o ẹ kú iṣẹ́ náà. yes sir. ọlọ́run wà pẹ̀lú yìí. ọlọ́run wà pẹ̀lú yìí. àmín sà. ṣe rí ṣe rí ọ̀rọ̀ tí à ń fà yìí kò kò le tó ibi tá à ń fà sí ọ̀rọ̀ kékeré ni. tí kò yé yín ṣe rí ọmọ Yorùbá lèmi mùsùlùmí dẹ̀ lèmi. ṣe rí mùsùlùmí tèmi jẹ́ bí wọ́n ṣe ní kí wọ́n ṣe mùsùlùmí lèmi ṣe ń ṣe kò sí nǹkan tó kan ìṣẹ̀ṣe wa pẹ̀lú mùsùlùmí kò dẹ̀ sí nǹkan tó kan mùsùlùmí pẹ̀lú ìṣẹ̀ṣe hmm. gbogbo àmúyẹ èèyàn àmúyẹ èèyàn tó oníkálukú ṣe tiẹ̀ ṣé kò yé yín oníkálukú ṣe tiẹ̀ àwọn àáfàá oníjìbìtì ló pọ̀ jù nù wọn ní ní gbogbo wọn bẹ́ẹ̀ làwọn oníṣẹ̀ṣe náà àwọn tó pe àwọn oníṣẹ̀ṣe oníjìbìtì ló pọ̀ jù nù wọn bẹ́ẹ̀ náà làwọn pásítọ̀ náà ṣé kò yé yín mọ mm. oníkálukú gbọ́dọ̀ ibi tèmi ti wá tá a bá tó bá jọdún àjẹmọ́ a máa bá wọn ṣàjẹmọ́ mm. ìyẹn ò ní pé máa lọ síbi tí wọn ti bọ ọtọ bá ṣe àjọjọ àjọ wà bẹ́ẹ̀ àwòrán wọn á lọra wọn lẹ́gbàá gbogbo ẹ àwọn ìyẹn ò dìṣọpù ìyẹn ò dìṣọpù ìyẹn kankan ṣé kò yé yín. Mm. but ilé ìfowópamọ́ nǹkan tó wá mú nǹkan tó wá mú ta lọ́lọ́run gbọ̀ngàn bá ṣe tó àtijọ́ tèmi ti máa wò ó máa wò ó pé kí ló ṣe tó hàn pariwo wọn ojú lọ mú kúrò àlòjò ibo ló ti rí àáfàá tó gbé ìwé ifá tó bẹ̀rẹ̀ sí ní jo tó ṣáná sí àbíbo ló ti rí àáfàá tó gbé báìbù ṣọ́ọ̀ṣì tó ṣáná sí ẹ jẹ́ kó ní kálukú máa ṣe ṣẹ́ láwa ọmọ Yorùbá a ní láti bára wa sọ̀rọ̀ ká lè sọ́ra wa dẹ́yọ kan ṣe rí gbogbo wàhálà tá à ń fà yìí òun ló jẹ́ kí Yorùbá máa lọ sẹ́yìn ok ẹ jẹ́ fún ẹ náà sáà kù kan sí àwọn aráàlú ọrin wọ́n ní yorùbá làwọn bọ̀ wọ́n ní muslim làwọn kí ok ṣé ní ìlọrin yẹn àwọn ọkọ wà tó ń ṣèṣẹ sí i náà bọ̀ gbé síta bọ̀ wọ́n ṣe nǹkan wọn pọ̀ bọ̀ jẹ́ pé wọ́n sọ pé ok ìwọ yèyé ọ̀ṣun o fẹ́ lọ bọ̀ṣun o fẹ́ lọ bọ̀ṣun o gbé gbọ̀nà ọlọ́rin o fẹ́ lọ bọ̀ṣun wọ́n ètò ìṣèlú máa bọ̀ṣun ẹ ní ọ̀ṣun tó bá lọ ṣọ́ọ̀ṣun state ló lọ bọ̀ṣun tó bá jẹ́ oyè ẹyọkan ló tẹ́lẹ̀ wọ́n máa fún lóye méjì ó lè jẹ oyè mẹ́wàá ẹ jẹ́ ká yín máa fa wàhálà fúnra wa àwọn ọmọ Yorùbá ní láti jẹ́ fún wa pé ayé máa kàn máa fa àṣọ pé nǹkan fún òtó fà rárá rárá nínú ẹbí tèmi Kristẹni wà nù ẹ Mùsùlùmí wà nù ẹ àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe náà ń ṣe tiwọn àgẹ̀ ń bára wa jà ní wọn mọ kọtọ ọfà tí gbogbo yòókù mọ orí tó sọ̀rọ̀ yẹ ẹ àwọn àhà tó sọ̀rọ̀ pọ àwọn àṣà wọn ń ṣe kúrúkọ gbogbo wọn ló ní lọ́wọ́. Hmm. àwọn oníṣẹ̀ṣe babaláwo tó ń pààyàn náà wà wọ́n ń pààyàn gidi bẹ́ẹ̀ náà lọ làwọn pásítọ̀ ń pààyàn àwọn àwọn àfáàmù ń pààyàn everybody ló ń ṣe tiẹ̀ tó tó ká stop gbogbo nọ́ọ̀sẹ̀sì ká sọ ọ́ abẹ́rẹ́ ọkọ ká lè mọ ọkọ tá à ń ṣe ká lè máa ṣe jákèjádò ẹ ṣe sà eléyìí. ọ̀rọ̀ ẹ̀sán ẹ ṣe gan ẹ ṣe gan. ok ẹ wo oníkálukú ti oníkálukú ti sọ tiẹ̀ ṣùgbọ́n tó kù táwọn ṣe ni pé ẹja dúró de tí ilé máa sọ lórí ọ̀rọ̀ tí agbẹjọ́rò Ògúngbèjì tí wọ́n pè ní ọjọ́ kẹsàn oṣù kẹsànán yìí òní ilé ẹjọ́ máa gbọ́ ẹjọ́ yẹn nílùú Èkó òní yẹn máa ló máa ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ibi tí tó bá jí àbájáde á tún mọ gbìyànjú ká máa mú wa ó dúpẹ́ lọ́gbọ́ tí ẹ ti darapọ̀ mọ́ wa látìgbà tí àti ìbẹ̀rẹ̀ ètò yìí. You should stop fooling yourself into this because of okay. Lágbàtà ti bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ ti pè tí mi ráyè gbé kọ́ yín. Ẹ̀yin tẹ́ ti send message ẹ̀yin tẹ́ ti tí mi nǹkan ti ẹ̀ka gbogbo ẹ̀yin tẹ́ sáwà even ẹ̀yin tẹ́ ẹ̀ comment tẹ́yìn kan wà lábẹ́ aṣọ tẹ́ ń wò wá gbogbo yín bá wá ta mo dúpẹ́ lọ́wọ́ yín. Ok ẹ jẹ́ kí n gbé ọkàn sí kí n tó máa lọ. Hello. Hello. Hello. Yes sir ẹjọ ṣe orí ètò ni mo wà. bẹ́ẹ̀ ni sà. ṣe rí mo fẹ́ dá sétò ni ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ní nàìjíríà wa yẹn hmm. orogún òwò ni àti mùsùlùmí orogún òwò ni ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀. ẹ ẹ ṣàlàyé ẹ ṣe àwò. ṣe rí àti mùsùlùmí Àti Eh, ẹlẹ́sìn ìgbàgbọ́ àti oníṣẹ̀ṣe wọ́n ti sọ kínní yẹn di business ó ti di bíi business hmm. ṣe rí tẹ bá lọ sí àwọn ìlú tó gbé àwọn ẹ̀sìn yìí wá káàkiri kì í ṣe bọ́n ṣe ń ṣe ẹ̀sìn táwọn à ń sọ pé à ń ṣe ní nàìjíríà náà ṣe ń ṣe hmm. èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo ti gbé àwọn ìlú tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n mo ti gbélé tí ò ń ṣe mùsùlùmí ibi tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí eh, France ni mo wà tó máa ń sọ̀rọ̀ pé àwọn ìlú ẹ̀sìn ìgbàgbọ́ Catholic France wà lára wọn òun náà sí ẹ̀sìn yẹn báwa ṣe ń ṣe ní Nàìjíríà ṣẹ́dẹ̀ rí ẹ̀sìn tá à ń ṣe ẹ̀sìn tá ń ṣe tá à ń pè lẹ́sìn because at the end of the day ó wà lára nǹkan tí ò yẹ kí ìlú yẹn ní lọ síwájú. Hmm. nǹkan tá à ń ṣe pátápátá pátápátá láti kí ẹ̀sìn bọ̀. àwọn kan sọ pé ibì kan ilẹ̀ kìnnì kan ibì kan nínú òfin nàìjíríà ó fààyè gba òǹkàlùkù láti ṣe ẹ̀sìn tó bá wù. a lè gbàgbọ́ pé àwọn kan ló pọ̀ jù níbì kan fine but kí ni àrùn ọmọ afá pé ọ̀rọ̀ ẹ̀sìn à ń tira wa mọ́lé à ń tira wa mọ́lé tó bá yẹ pé tòótọ́ ẹ̀sìn ni ọlọ́run tán láwọn ń jà fún tán láwọn ní bí ẹ ọlọ́run àwọn làwọn gbé kí àlùjọ náà àwọn làwọn gbé kí iná àwọn làwọn ọmọ ẹni tí ó wọ náà àwọn làwọn ọmọ ẹni tí ò wọ náà ọlọ́run ní ọlọ́run ní gbogbo ẹ̀sìn pátápátá àti ṣẹ̀ṣe o àti mùsùlùmí o àti christian i believe gbogbo wa believe ọlọ́run ló dá ayé ló dá gbogbo wa ṣọlọ́run tó wá dá gbogbo wa yẹn orí ọlọ́run yẹn ò pé kò lè jà fúnra ẹ̀ hmm. ọlọ́run ò lè ọlọ́run ò mọ nǹkan tó nígbà tá a bá ń sọ pé à ń jà fún ọlọ́run tó dá wa ó mì pé àwa gan àmọ́ nǹkan tá à ń ṣe orí wa ò pé because ọlọ́run tọ́lọ́run bá dìde fẹ́ jà fúnra ẹ̀ ọlọ́run á jà so ẹ̀sìn yẹn tọ́ǹbà tá a bá yọ kúrò tíjọba ò bá wa bá wa dá sígbà táwa wà ń kékeré a máa ń lọ sílé iléyà láwọn ẹ̀gbọ́n àwọn dádì tó jẹ́ àwọn àbúrò bàbá wa tó ń ṣe ẹ̀ tó jẹ́ mùsùlùmí a máa lọ jẹran iléyà inú wa máa dùn tó bá dijọ́ Christmas àwọn yẹn náà wá bá ṣe máa ń kóra wa káàkiri nìyẹn èmi wàá mọ̀gbà tí ẹ̀sìn tilẹ̀ Yorùbá tó wá di pé àwa ń ṣẹ̀sìn bíkọ́ ẹ̀sìn lélẹ́yìí kò kò sọ̀rọ̀ ẹ̀sìn kankan ẹ̀sìn ìka jáde alóhun oníyàwó mẹ́ta oníyàwó wọn wá ń dìfẹ́ǹdì ọlọ́run wọn ń dìfẹ́ǹdì àmúnábì àwọn kan ń dìfẹ́ǹdì jésù àwọn kan ń dìfẹ́ǹdì kò wọ́ọ̀tẹ̀ ìlú tó bá mọ nǹkan tó ń ṣe tó ń fẹ́ kí ìlú progress wọn ṣe bá ṣe ń ṣe yẹn turkey tó jẹ́ muslim country ọdún méje mo fi gbé bẹ̀ tó bá di àsìkò àwẹ̀ wọn gbà seventy percent wọn gbà àwẹ̀ ẹ lọ wò bí ìlú wọn ṣe rí kò sí nǹkan tó jẹ́ latest technology latest infrastructure latest kìíní tí ò sí nílùú wọn bẹ́ẹ̀ ni tẹ́ bá lọ Saudi Arabia tẹ́ bá lọ UAE tẹ́ bá lọ káàkiri gbogbo àgbáyé ibẹ̀ làwọn kan ti láwọn ń jà fún ẹ lọ́wọ́ máa wá pọ̀ wá láwọn lọ sí kóòtù everybody wá bọ́ sórí sórí kìíní ó lágbára. no kì í sọ̀rọ̀ ẹ̀rìn ẹ má kì í ah. sọ̀rọ̀ ẹ̀rìn ní nǹkan tá à ń sọ ó sì ah. ẹ̀ sọ pé ta lọ́lọ́ ta lọ́lọ́ ta lọ́lọ́ ó tún ti wá jẹ́ ta lọ́lọ́ yẹn gan wá popular ju àwọn gan tán láwọn bá ta lọ́lọ́ gan jà Fálànà ti dá sí Ṣòwòrẹ́ ti dá sí gbogbo ta lọ́lọ́ gan ti wá di superstar lọ́ọ̀yà mi gan tún ti dá sí lọ́ọ̀yà mi ó ti wá di superstar àwọn pipo yẹn ò níṣẹ́ o business tàn ṣe tán jọ ń tàpọ̀ ara wọn lórí kíní yẹn business ni wọ́n ti sọ ẹlòmíà ló ń níyàwó mẹ́ta kó kò níṣẹ́ lọ́wọ́ olóhùn níyàwó mẹ́ta nítorí ẹ̀sìn ẹ̀sìn náà níṣẹ́ bẹ́ẹ̀ náà pásítọ̀ náà so ẹnu bára jẹ́ fẹ́lòmí láàyè kò pé wọlé. all right thank you sir ẹ ṣé gan. ok ẹ̀yin ìyá wa ká tó mọ̀ lọ ẹ jẹ́ mú polówó yìí lẹ́ẹ̀kan sí i ká wá. Kawa kí n ka ẹ̀yin yẹn kí n sì kí yín ká mọ̀ lọ. Ah, mo ti mọ ilé iṣẹ́ kan tó gba ẹ̀. mo ti mọ wọ́n. ilé iṣẹ́ kan tó ta mi dáadáa. mo ti mọ ilé iṣẹ́ kan tó ní ìgbà yẹn. Mojísọ́lá Bauchi yí ga jù. bẹ́ẹ̀ ni ó ẹ̀kọ́ ká pọ́n ìkúrú ká pọ́n mọ́ínmọ́ín ó ti kú òǹtà náà Mojísọ́lá fa òṣì ti rí àrà ọ̀tọ̀ tuntun wọ̀lú lọ́nà ìgbàlódé láti gbé àwọn oúnjẹ wa lárugẹ bíi mọ́ínmọ́ín ẹ̀kọ́ agidi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Mojísọ́lá fa òṣì ti wọ̀lú ìrédè bẹ́ẹ̀ sì ni gbogbo ohun èlò Mojísọ́lá fún oúnjẹ kò ní èròjà tó lè ṣara níjàmbá rárá o àti wípé Mojísọ́lá fa òṣì ń wá alágbàtà lórílẹ̀‐èdè Amẹ́ríkà Canada àti ní gbogbo Europe pátápátá ilé iṣẹ́ Mojísọ́lá Bísọ́lá Paushi wà nílùú Chicago ẹ sì lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ alátagbà wa tàbí àwọn ẹ̀rọ ayélujára wa ìyẹn www.mojisolakokepaush.com tàbí mojisolakokepaush@usa.com MJ Pau lẹ́ ó ti kàn sí wa lórí Instagram ẹ lè pe Mojísọ́lá Paushi sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí plus one eight seven two three one four six one two seven ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan sí plus one eight seven two three one four six one two seven. Diamond Mojísọ́lá Paul ìrọ̀rùn fún ṣíṣe àkọlé oúnjẹ lọ́nà ìgbàlódé. Mojísọ́lá Paul ṣìyí ga jù. ẹlòmíì ò rò pé mọ́ínmọ́ín ni wọ́n ń tà wọn ò ta mọ́ínmọ́ín yìí o ẹ gẹ́t ṣùgbọ́n kàkà tẹ́ẹ̀fì máa ń lo agolo ẹlòmíì agolo ló ń lò ẹlòmíì yóò wá lọ já agolo milk tó bá ti já agolo milk yẹn nú ẹ̀ náà náà kò rí bẹ́ẹ̀ mọ́ sórí eléyìí ń tiẹ̀ kò nílò kó o lo ewé mọ́ tó bá ti lọ ra pouch yẹn inú ẹ̀ lọ́wọ́ kàn ra rọ rọ kí ló ń pè mọ́ínmọ́ín ẹ̀ tó ti prepare tó ti fẹ́ tó ti fi yọ̀ ó ti fi dé ó ti lọ̀ gbogbo èròjà tó fẹ́ fi sí ó ti fi sí wàá kàn ra rọ sínú pouch yẹn ni tó bá ti rọ sínú pouch yẹn lọ gbé kárí iná láàrin ìṣẹ́jú mélòó kan ó ti di jíjẹ wàá dẹ̀ rọra yọ tó bá ti wá yọ tán nínú pouch yẹn ó tún lè tún pouch yẹn fọ̀ tó bá ti fọ̀ tán wàá tún tún lò jọ míì ó lè lò lẹ́ẹ̀mẹ́fì bó bá ṣe lè wù ẹ́ ló ṣe lè lò ó dáa ó dùn ún lò kò sí wàhálà bó jẹ́ mọ́ínmọ́ín ni bó jẹ́ kọ́ ni bó jẹ́ kuru ni bó jẹ́ kọ̀kọ̀rẹ́ ni ẹni oúnjẹ tó bá fẹ́ fi ṣe tó nílò kó o fi wé pọ́n má wulẹ̀ lu ewé mọ́ pounds yẹn ni kó o rà pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wá wà ní European country ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà ẹ̀yin tẹ́ wà ní Italy ẹ̀ gbogbo kíbi tẹ́ ẹ bá wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kódà ẹ̀yin tẹ́ wà ní UK tẹ́ bá fẹ́ já lágbàtà ṣe rí nọ́mbà tó ọ̀rá ń scroll lábẹ́ screen tẹ́ ọ̀rá ń wò yìí ẹ ọ̀rá copy nọ́mbà yẹn ẹ pè wọ́n iléeṣẹ́ yẹn wọ́n ó gbé wọn ó dá yín lò bẹ́ẹ̀ ṣe lè dá lágbàtà wọn wọ́n ó fún yín lálàyé ẹ̀ẹ́dẹ̀ lórí ọ̀fẹ́ ibikíbi tẹ́ bá wà gbogbo àwọn supermarket ẹ bá ní ẹ kó bẹ̀ àwọn èèyàn sì mọ́ ra kò jù bẹ́ẹ̀ lọ ẹ wo ẹ̀yin èèyàn gbogbo tẹ́ ẹ ti ń pè wá àwọn kan sì ń pè wá báyìí ṣùgbọ́n àkókò wa ti lọ lórí ètò yìí a lórí ọ̀fẹ́ láti gba ìpè mọ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ kì í fi àwọn ètò wa tá à ń ṣe tẹ́ ì fi ṣeré gbogbo yín bàbá ta mú kí ẹ ti bá ní máa dáko èèyàn ọlọ́run mo sì àwọn èèyàn tó máa pọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ comment mo dúpẹ́ lọ gbogbo yín ẹ̀yin tẹ́ dẹ̀ wà lábí aṣọ tẹ́ gbójú ta mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà pàápàá jùlọ ẹ̀yin tẹ́ tó wá ń pè wá mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín o lágbára ọlọ́run ẹ̀ ní dá nìkan ẹ̀ ní dá sáyé yín o láṣẹ Èdùmàrè ẹ̀yin tí yìí lè gbé ìpè yín lónìí ẹ má bínú tó wá dọjọ́ mi mm, ẹ̀yin náà lórí ọ̀fẹ́ láti pè wọlé tá ó sì gbé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a ti jọ ṣe tó tòní tó fi dùn tó fi ní gbọ́ngbọ́n nú ṣùgbọ́n ẹ̀kọ́ kan rèé tí mo fẹ́ ká mú lọ lé kélé ìwú àbọ̀kan wa ẹ̀yẹn wò ọ̀gá ológun yìí mo sọ ńgbà tí mo bẹ̀rẹ̀ ètò ìlú Ìbàdàn ni wọ́n gbé wá ó dé ìlú Ìbàdàn bàbá tó dìmú tó wọṣọ funfun yìí ìgbà tó ń sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ológun tó jọmọ kékeré tó ẹ̀ṣẹ̀ wọṣẹ̀ ológun ọ̀dọ̀ bàbá yìí ni wọ́n post ẹ̀ sí bàbá yẹn wọ́n ń gáìdì ẹ̀ ó ń tọ́ gbàrà tó ń ti dọ̀gá ó ti di major general tán gbé wá sọ̀yọ́ state pé kó wá máa darí àwọn ológun tó wà ńbẹ̀ bàbá yẹn ló kọ́kọ́ béèrè pé ah bàbá yìí òun wíṣì láti rí wọn ó sì mọ̀ pé bàdàn náà wà bọ́n sì bẹ̀rẹ̀ ah alágbájá ìwọ rèé kí ni ìwọ náà ń ṣe ìwọ tó jọ̀gá lónìí sáwọn ọmọ tó ń bẹ lábẹ́ òun ni wọ́n lára ni àbí òun ṣe dáadáa sí wọn gbogbo tó bá ṣe àṣẹ tí ìyàbá ti ṣe lónìí yóò padà gbà á ọ gbèrè sí ọwọ́ ẹ oníkálukú ní òjò gbà ẹ jẹ́ àṣẹ dáadáa ẹni tó rò pé ò lè wúlò fún ẹ tó o ti rò pin yẹn ó lè jó ní ó padà jẹ́ olùgbàlà rẹ lọ́la o ó lè jó ní ó padà ran ọmọ tó bí lọ́wọ́ o torí ẹ ẹ jẹ́ àṣẹ dáadáa mm, ẹ jẹ́ àṣẹ dáadáa kò sípò tó léwu kó wà kò ní lọ títí i'm telling you o lè wà mbẹ for life bẹ́ẹ̀ yẹn jẹ́ president yóò padà kú ńbẹ̀ tí ò ní jẹ́ president mọ́ wọ́n mọ pé ní ex president ṣùgbọ́n kò tó wà lónìí lò dáadáa fi ran àwọn èèyàn kan lọwọ fi gbá àwọn èèyàn kan dìde kán lè rí dáadáa sọ́npa tiẹ̀ toró lè dọ̀la kí wọn náà padà nílò wọn ẹ wo bàbá ní à nítorí àwíjàre ká sọ pé kí ìtọ́ ó tán lẹ́nu ibi tá a rí ètò tòní mọ́ rèé gbogbo ẹni tẹ́ ti pè ẹni tẹ́ ti tẹ́ ẹ darapọ̀ mọ́ wa mo gbóṣùbà káre fún gbogbo yín ẹ ṣeun ẹ tún bá ń ṣí àì sáwọn èèyàn kétò yìí kó go viral kó rìn dáadáa lórí ọ̀rọ̀ ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ gbogbo ẹ̀ update ẹ̀ wọ́n ò rí wò ń bẹ̀ ẹ tó bá tún dijọ́ mi láṣẹ Èdùmàrè àtúmọ̀ pàdé ẹ ṣeun tẹ̀ ń wò wá gbogbo ẹ̀yin lólùfẹ́ wa mo dúpẹ́ o mo dúpẹ́ o mi ò ní jọra mi lójú lọ́dọ̀ yín o ẹ ṣé o ó dàbọ̀ ó dìgbà kan náà ká tún pàdé láyọ̀.